She just suffered a heartbreak. The man she calls her love is nowhere to be found. Her children are crying for food. She looks through the window, but no hope for the night. fun, but never relent. Never give up, you're almost there. Not the end of the road, you surely arise. So many things have happened in life, you're lucky. It's been so strong that you're feeling the bad dreams. The world's looking at you like, say, you can do it You had promises you don't know how to fulfill to pay. You don't know how to do it. But I say to you, to you, that will be right. It's not, it's not. Ibadan, Fresh fresh fm. bóyá wá wá mi ò jíjẹ fresh fm tó lápọ́njà bóyá ká gbọ́ fresh fm bóyá tọ́jú òyìnbó fúnra kájọ máa bọ̀ orí àsìkò ìròyìn àsìkò ó pẹ́ síbẹ̀ bóyá kò pẹ́ síbẹ̀ bóyá máa yẹ kúrò fresh fm one oh five dot nine lọ́tún lọ́tún o fresh fm. lọ́tùnlọ́tùn ni fresh ni o. lọ́tùnlọ́tùn o fresh fm. ìròyìn ní ajá balẹ̀. lọ́tùnlọ́tùn o fresh fm. lọ́tùnlọ́tùn ni fresh sport. lọ́tùnlọ́tùn o fresh fm. lọ́tùnlọ́tùn mà lọ́jọ́ ń yọ. lọ́tùnlọ́tùn o fresh fm. ó rẹlẹ̀ dòdò lórí íńtánẹ́ẹ̀tì. lọ́tùnlọ́tùn lọ́tún fresh. káàkiri àgbáyé ni wọ́n ń gbọ́ wa. lọ́tún lọ́tún fresh. professionalism nurtured by experience. lọ́tún lọ́tún fresh. ìmọ̀ ìjìnlẹ̀ tó ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú ìrírí. lọ́tún lọ́tún fresh. fresh one oh five dot nine fm. lọ́tún lọ́tún fresh fresh one oh five point nine fm. ẹkún ojúbọ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kí ilé falafel need ni kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. àná kọ́ lẹ ṣe ìjọ lọ̀tẹ̀ ó tún di monday tí ń bọ̀ títí monday tí ń bọ̀ yóò ti parẹ́ olùparẹ́ ó ti parẹ́ ní orí yín torí mo mọ̀ pé ìwúlẹ̀ láìkí ọmọ òun náà. paparapa ni. ọmọ òun náà kì í ṣe ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tààrà àmọ́ ẹni ọlọ́run gbé dìde tẹni kó ṣubú bí ó ṣe wá ṣubú aṣojú ọlọ́run ẹ̀yìn mẹ́sì padà gba ẹnìkan bó ní kálukú ṣe ń pe. Mm àmì ẹ̀yẹ yẹn yàtọ̀ láwọn àdúgbò kan bá tán à ó ti gba bàlúndọ̀ họ rẹ̀ ó ti gba bàlúndọ̀ họ. ìyó jàjù ni pé ṣó ṣàdárúkọ bàlú gbogbo yòókù ṣàyàfi ẹ. akọni ọmọ ti gba kínní balóńdè họ rẹ èdè ọkàn tó nù balóńdè họ. asádùpẹ́ wọ́n kéde eh, akọkọlùkọkọ abìjàwàrà ẹkùn àjànú orí ọ̀dàn agbábọ́ọ̀lù bíi ẹ̀ ń pidán hmm. ah, ẹjẹ́ àkúmọ̀ pé ní Lion Messi ah, Lion Messi ni torí ìmọ̀ gbá bọ́ọ̀lù bíi kìnìún olólàjù ni bẹ́ẹ̀ ni àwọn kan ní monster on the pitch wọ́n sá fún ló kọ tọ́ pọ̀. kò sí ìtàn fún tí ò ṣe dédé ẹ̀ ó gbìyànjú náà lóòótọ́. bólóríire bá ń yọ ẹ̀jẹ̀ á bá wọn yọ kóríire ó lè bá a kún oríire tiwa náà. Hmm. àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ bí ọ̀pọ̀ ọ̀gọ̀rọ̀ èèyàn bá ń jà sí nǹkan ẹyọ kan tí ò sì jẹ́ ẹyọ kan lọ hmm. ọwọ́ ẹnìkan ni ọjà mọ́. kọ̀ wá já sí pé àwọn tí ọ̀gbáhùn sórí ẹni tá à ni best hmm. ẹni tá à best fortunate lórúkọ Eh? ìdí abá ni pé àwọn best potential best làwọn tó wà lẹ́yìn rẹ̀ tí wọn ò mú first wọn. orí ló kẹ fún un ṣe orí ló sún òun síbẹ̀. àánú àánú lórí gbà hmm. adé orí ọ̀kìn. ara adé orí ọ̀kìn àánú lórí gbà Samuel Gbèsàbí. àánú lórí gbà adé orí ọ̀kìn adigun ọ̀kìn. àwọn bẹ́ẹ̀ ta. ẹ̀yin èèyàn wa ẹ̀yin tí ẹ eh, ń tẹ̀lé wa bọ̀ láti agboolé bákà. Hmm tá a tún wáá fi tẹ̀lé ọmọ òun débi tí ó ti ń ṣàprápra ní ìsìn aṣàkóríire twenty kíni ti ń gbà á bọ̀ yìí twenty oh nine kọ́hún hmm. mo rántí pọ̀ gba twenty ten ó gba twenty twelve. ẹlẹ́ẹ̀kẹ́ bọ̀ sí Ronaldo ṣáájú ẹ̀ gbà sí Ronaldo gbà ní two thousand and eight òun gbà ní two thousand and nine mm-hmm. ó gbà ní two thousand and ten ó gbà ní mm-hmm. twenty eleven mm-hmm. ó gbà ní twenty twelve Ronaldo gbà ní twenty thirteen ó gbà ní twenty fourteen Messi tún gbà ní twenty fifteen Ronaldo tún gbà ní twenty sixteen ó gbà ní twenty seventeen níbo di twenty eighteen ọmọ kan kà gbòde wọlé ni wọ́n ní Luka Modric wọ́n wà ní àbí yà ń jẹ owó ẹ̀yìn gbé alaye mọ́kìnrin wa bóyá tó di twenty nineteen Messi tún gbà twenty twenty one ó tún gbà nbọ tún di wá gbèsè gbé ara wọn mélòó ni mélòó mélòó ni. ẹ Messi ti gba méje báyìí. lẹ́ẹ̀méje mm, Ronaldo ńkọ́. òun náà gbìyànjú ṣàgbà bíi bóyá márùn kan. márùn kan má fi kan sí èwo ni márùn kan adúpẹ́ àwọn méjèèjì. wọ́n ń lo dáúlà. wọ́n ń lo dáúlà. bẹ́ẹ̀ni for every Messi hmm. there will be C Ronaldo. Sure. For every every Pasuma there will be ọba orin òṣùpá hmm. bó ṣe lọ for every Kollington barista máa wà so ọlọ́run ó ti ní bọ́lọ́run ṣe ṣe kinní o. jẹ́ǹtì ọ jẹ́ǹtì ọ mọ́tì rẹ̀ àjábalẹ̀ làwọn for every Fresh FM. others <laughs> ah, ah, there are others. ojú òní tí ọ ó ṣe ọmọ mi orí rẹ pé ọ̀pọ̀ gbà síbẹ̀ jákàròyìn. ẹyin dádì ẹyin tí ẹ ń béèrè dádì lọ́wọ́ wa dádì wa dádì Abọ́ládé Salami kò sí ní tí ó ṣe baba láì dá o hmm. bàbá ti lọ fara nísinmi hmm. bàbá ti lọ tura ah. kí bàbá lọ hmm. refresh ara nígbà tí wọn ó bá padà dé ọ̀tún ọ̀tún tọ́jú ọyọ ni a tún bá bàbá so ẹ kàn mọ bá mi sọ wọn ń gbòòrò bẹ ah. bá ká wọn mọkọ lọkọ ẹ jẹ mọ o. rìpọ́tà ní lásán bẹ́ẹ̀ bí o. <laughs> bẹ bá ká wọn mọkọ lọkọ ẹ jẹ mọ o <laughs> bẹ bá ká wọn mórí òkè mọkọlá ẹ mọ o ìsinmi fún o <laughs> Abọ́ládé Sàlámì ìsinmi fún o ẹ mi ah. ilé mo wà throughout. tí n bá fún ẹ sí kó o ti gbàgbé bí a ti bọ̀ wẹ́ pàdé sori rìpọ́tà ní Abọ́ládé tó dé ọwọ́ ọ̀gá wa yóò wọlé talk about it. ṣùgbọ́n àjà ẹ pọ́ǹchì wa. Tribune wa kódà Tribune oníbejì ni Daily Sun ìwé ìròyìn Vanguard àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí a kó wá nìyẹn àmọ́ eh, ńgbà ọba ya èmi àtọ̀rẹ́ mi àjọmọ́ pín tribune yẹn ni ọlọ́run ló pé orí bẹ́ẹ̀ ọmọ jọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi jọ mi ẹ̀yin jọ mọ́ pín nǹkan rẹ̀ jẹ ni. magun ò jìnnà sí ọ. see mind see dirty mind. kò sí wàhálà. lórí ti omicron variant ti àìsàn burúkú ẹ̀ka àbí ẹ̀yà ti coronavirus tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ fún ló kọ̀ yìí gàdàgbà gàdàgbà ní ọkọ̀ síta gbangba the punch fún tòní wọ́n ní ó dàbẹ̀ ń pé ìgbégidínà àti rìnrìn àjò rélẹ̀ òkèrè ó dàbẹ̀ ń pé wọ́n ń kànlẹ̀kùn báyìí o torí pé orílẹ̀-èdè Canada wọ́n ní àwọn ni wọ́n kẹ́fín pé àwọn èèyàn méjì tí wọ́n kọ́kọ́ kẹ́fín Omicron lára wọn nàìjíríà ni wọ́n ti wá sí Canada ah ìròyìn yẹn pé nǹkan máa ṣe báyìí o nǹkan máa ṣe o bákan náà gbogbo ìwé ìròyìn tó jáde fún tòní níta gbangba Nigerian Tribune tó ti gbèégbé mm. covid nineteen omic Omicron variant yìí ìjọba àpapọ̀ ní ẹ̀yin ọmọ nàìjíríà ó yá on alert ẹ fúnra o hmm. ìfúnra lògùn àgbà ẹ fúnra o ìfúnra làgbà ògùn bónílé ò bá fúnra olè ní ó kó lọ. gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune yìí kan náà àkọlé gàdàgbà ti ọ̀rọ̀ ti COVID-19 tí wọ́n ní lára àwọn ọmọ tó bí tí wọ́n ń pe oríkì tiẹ̀ ní Omicron wọ́n ní Omicron yìí náà fẹ́ yẹ yàkuyà díẹ̀ hmm. àmọ́ Ben Ayade ó ní Calabar Carnival tó yóò wáyé lọ́dún 2021 àwọn ti gbégi lé hmm. kó má bàa jẹ́ pé kínní yóò padà wá fi iná burúkú gbéyàn bẹ́ẹ̀ wọ́n ní. Ni àgbáyé gbogbo orílẹ̀-èdè tí ń bẹ lágbàáyé pátá ẹrù bàbá àwọn ọ̀jẹ̀jẹ̀ lórí ọ̀rọ̀ ti omicron yìí àjọ elétò ìlera àgbáyé ti sọ fún wọn yìí pé ẹ má sàsùn para o kó wọ́n bàa jẹ́ pé irú iná burúkú tí covid-19 tó fi ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lórílẹ̀‐èdè káàkiri yóò tún wá ó lélẹ́yìí ọ̀daràn tá a mọ̀ ni ẹ má wulẹ̀ fọwọ́ oyọ̀ bọ́kẹ́mọ arábí tí ò kó mọ̀ àmọ́lẹ́bá òkè Fálànà Adégbòrúwà Ubani àwọn agbẹjọ́rò tó gbójú tó gbónu tí wọ́n sì gbóyà àwọn akọni iwájú adájọ́ gbogbo wọ̀nyí wọ́n mà sọkọ̀ bákùn gbé ọ̀rọ̀ wọn ti kẹ kẹ̀yàmọ̀ nínú ọ̀rọ̀ wọn ni kẹ̀yàmọ̀ onítùkùtù ẹ̀dá ni ó ní kẹ̀yàmọ̀ ń lọ sọdún mọ̀ pé ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti tọpinpin ìṣẹ̀lẹ̀ tí EndSARS ń jọ́ sí pé àwọn ìgbìmọ̀ wọn gbé wọn kalẹ̀ lọ́nà àìtọ́ wọn ni kẹ̀yàmọ̀ lẹ́nu tiẹ̀ ọ̀gá ààrẹ sọdún pé ọ̀nà rèé ìwọ sọ pé ìgbẹ́ni wọn ni ah ṣé ó sì dá yín lójú pé kẹ̀yámọ̀ yìí lọ́ọ̀yà sì ni ó sì gba sùkú àwọn agbẹjọ́rò kọjá wọ́n ló dùn mí fún kẹ̀yámọ̀ láti sọrú ọ̀rọ̀ kọ́rọ̀ bẹ́ẹ̀ jáde ń gbòòrò ayé ẹ lọ tààràtà sójú ewé kínní àti ìkẹjọ ìwé ìròyìn ti Nigerian Tribune níbi táwọn èèyàn gbé sọ̀rọ̀ sí kẹ̀yámọ̀ ní sọkúsọ. àwọn òkú ọ̀rọ̀ kan ti ń jáde látẹnu àwọn èèyàn kan gàdàgbà gàdàgbà ni wọ́n kọ̀ yẹn síta gbangba ìwé ìròyìn Vanguard àwọn èèyàn kan ló ṣàpèjúwe bí òkú ọ̀rọ̀ tí ò ní túmọ̀ àṣẹ kí ló bá dé kí ló jẹ mọ́ àwọn wo la sọ sí ta ló fèsì ẹ wọ́ south ẹ̀kúnrẹ́rẹ́ ni ẹ gbọ́ láìpẹ́ bákan náà lọ̀rọ̀ kan tún jáde látààfin Déjì ti Àkúrẹ́ níbi tí bàbá ti sọ̀rọ̀ pé àìsí ẹ̀mí ìgbàgbọ́ láàrin ìjọba àti aráàlú àti àìfọkàntánjọba òun náà ni tí ó fẹ́ da ìṣọ̀kan Nàìjíríà rú ní Nàìjíríà tá a wà yìí ìròyìn yẹn ń pé kábíyèsí o hmm. àṣẹ ọ̀pẹ̀lẹ́nu o àṣẹ wà ní ìta gbangba ìwé ìròyìn punch fún ti òórọ̀ òní a rí ìròyìn ń bẹ̀ níbi tí àwọn àgbààgbà láti apá òkè ọya tí wọ́n ti ń sọ fún ààrẹ Muhammadu Buhari pé kọ́mọ́ gba ẹ̀bẹ̀ láti pé kí wọ́n yọ̀ǹda Nnamdi Kanu o ẹ mọ́ gbọ́ ẹ̀bẹ̀ kankan láti yọ̀ǹda o kò sọ̀rọ̀ ń bẹ̀ bákan náà lábẹ́ àkòrí tòní IPOB ti sọ̀rọ̀ pé àwa ò pé a tako àtúntò nàìjíríà àwa ò takò o n táwa kàn ń fẹ́ ni pé kálátúntò ọlọ́mọ ṣàtúntò tiẹ̀ referendum ní kẹ́ ẹ fà wá àti biafra n táwa ń fẹ́ nu ìròyìn yẹn pé òkè náà ìròyìn yẹn ọ̀pọ̀pọ̀pọ̀ ọ̀pọ̀ pa ńgbà bá débi ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́mọ̀ bó ṣe pọ̀ sí. alright lójú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune wọ́n ní ògiri ẹgbẹ́ òṣèlú APC ó ti lanu aláǹgbá sì ti yọ́ kẹ́lẹ́kẹ̀lẹ́kẹ́lẹ́ ó ti rápálá wọlé o wọ́n ní gbẹrẹgẹdẹ ní ẹgbẹ́ òṣèlú APC ya sí méjì bí ọwọ́ aṣọ lólùlùwà ìlú Àbújá wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC apá kejì wọ́n ti mú ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tí ń bọ̀ February twenty six pé ọjọ́ táwọn ó dìbò ẹgbẹ́ rèé láti yan àwọn alága ẹgbẹ́ léyìí tí ó máa tukọ̀ ìgbìmọ̀ ẹgbẹ́ òṣèlú APC lápapọ̀ nígbà tí wọ́n béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ sẹ́nẹ́tọ̀ àpánú òdede pé ẹ sì ń wòran gbogbo ẹ̀yin àgbààgbà wòrùṣàṣà nínú ẹgbẹ́ òṣèlú APC kí lẹ̀ ń ṣe sọ̀rọ̀ yìí wọn náà ṣáwọn eléyìí òfúùtù fẹ́ẹ̀ tẹ̀mánì àṣà tí ò ní kán láálá wọn tó lọ sókè ó ń padà bọ́ ńlẹ̀ wọ́n ní gbogbo nǹkan tí wọ́n ń dọ́gbọ́n ẹ̀ ní pé káwọn oníròyìn lè máa gbé gbohùngbohùn lọ bá wọn wípé kí lẹ rí sọ kí lẹ rí sọ kí lẹ rí sọ káyé lè gbọ́ orúkọ tiwọn náà ẹ wo àwa ti kú òǹdilẹ̀ tí ò taṣu ẹ̀yìn gbá lásán làwọn wọ̀nyẹn ìgbàdo sí ojú ewé kínní ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n sì lọ pe amọ̀ rẹ̀ sójú ewé kejìlélógún. níta gbangba Vanguard fún tòórọ̀ yìí a rí ìròyìn kan lábẹ́ àkòrí látàrí ọgbà ẹ̀wọ̀n tí wọ́n fọ́ táwọn tí wọ́n sì ń bẹ ní ibùdó ìbánitórí ẹni tò tí wọ́n sì sá lọ wọ́n ní iye wọn báyìí tí wọ́n ti sá dànù nínú ọgbà ọ̀hún ọ̀tàlérúgba dín mẹ́jọ two fifty two làwọn aráabí tí wọ́n ti júbà ìhòòrò ìròyìn ẹ̀ ń pé à ń wá wọn o a ò tí ì rí o lábẹ́ rẹ̀ látúntì rákòrí ìròyìn míì o tí wọ́n pe àwọn tí ń pèsè nǹkan nílẹ̀ yìí manufacturers wọ́n ti wà ní ìkóríta mẹ́ta tí ń dààmú àlejò wájú òṣèlú ẹ̀yìn òṣìṣẹ́ padà sí lórí ti ìgbọ́fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ àti yọ owó orí epo subsidy eléyìí tí kẹ̀kẹ́ kùkù kùkù kẹ̀kẹ́ ẹ̀ ti ti ń dún létí láti gbà wá abẹ́ rẹ̀ náà mo tún ti rí ìròyìn míì àwọn gómìnà nílẹ̀ nàìjíríà ti sọ pé wàláì kò sọ̀rọ̀ mọ́ bí ibà ti ṣe iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kò gbọ́dọ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá mi mọ́ hmm. n táwọn faramọ́ ní state police ìròyìn yẹn pé okay now ọlọ́pàá I beg sir ìta gbangba Vanguard ní ọ̀kẹ́dẹ̀ kọ́ sí. Nigerian Tribune àwọn àkọlé kan náà rèé tó kí lára àwọn èyí tó kà lẹ́yìn wọ́n ní ìkọlù tó wáyé ní ọgbà ẹ̀wọ̀n ti Jos wọ́n ní àwọn darandaran kan ló wà ń di ọ̀rọ̀ yìí àwọn tó jẹ́ èèkàn àkùgbò aṣọ ọgbà táyé rọ sí wọ ọmọlúàbí tí a mọ̀ sí ọgbà ẹ̀wọ̀n tẹ́lẹ̀ àwọn ni wọ́n sọ̀rọ̀ náà pé pẹ̀lú gbogbo nǹkan tá a ṣe àyẹ̀wò lé lórí àwọn darandaran kan ni wọ́n wá kọlù ọgbà ẹ̀wọ̀n náà àmọ́ lápá ti ọ̀rọ̀ ayọ̀wò rànwó kúrò lórí owó epo àwọn àgbààgbà lápá àríwó orílẹ̀-èdè Nàìjíríà ti sọ̀rọ̀ wọ́n ní ẹ fẹ́ kí ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n máa kópa àlùmọ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni o wípé ara ọ máa takọ tabo ara ọ máa ní aráàlú nǹkan ò lè sánmọ́ná ọwọ́ tá a wà yìí gan òjòjò ń ṣògùn ètò ọrọ̀ ajé kò lè kokoko ó sì ti fọwọ́ ba gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ tún wá fẹ́ kó eléyìí bí ìgbà tẹ́ fẹ́ da àwọn èèyàn sí yọ́yọ́ mọ̀ ní àmọ́ ní ìpínlẹ̀ kaduna wọ́n ní ìjọba abẹ ti bẹ̀rẹ̀ ètò ọ̀tun kan ipe ọjọ́ mẹ́rin ni wọ́n máa fi ṣiṣẹ́ láàrin ọ̀sẹ̀ wọ́n bá ti ṣiṣẹ́ lọ́jọ́ ajé monday di ọjọ́bọ̀ thursday ọjọ́ ẹtì friday saturday àti sunday kà á síṣẹ́ mọ́ ìlànà ọ̀tún táwọn ṣẹ̀ mú wọnú ètò wọn rèé ní ìpínlẹ̀ kaduna wọ́n sì ń yiri ẹ̀wò ó sì ti débi kan tó lápẹ̀rẹ̀ gidi. tọ́ lórí àtúnṣe sí àbá òfin tó rọ̀ mọ́ ìlànà tá à ń gbà á dìbò nílẹ̀ yìí ààrẹ buhari ti kọ epistele sáwọn ará inec wọ́n ń fẹ́ ìmọ̀ràn inec lórí èwo ló dáa gan nínú ìlànà gbangba làṣà àtà direct primaries ìbò abẹ́nú àtàwọn ìlànà míì tí wọ́n ya bàtà ní ẹ̀kalẹ̀ kó tó ti pa àmọ́ lọ sí ojú ọjà gbégbé jẹ́ àgbẹ̀ nǹkan kan sígboro nípa ìròyìn òṣèlú lábẹ́ àkòrí wọ́n ní àwọn igun kan nínú ẹgbẹ́ PDP láti àárín gbùngbùn apá àríwá Nàìjíríà North Central wọ́n ti sọ pé Sàràkí làwọn nílò ní Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ lórí àlééfà lásìkò yìí kì í kàn sí ẹnìkan tó sọ̀rọ̀ ẹ̀dí Mr. Àjàlá tí ọmọ fòkiri gbogbo àgbáyé níbi títí ń wà tọ́jú ara kí hmm. ìròyìn yẹn díìpù gan o ó díìpù gan o ah, bá a bá padà dé láti ojú ọjà chai chai chai ah àbábà ah. ah, ìròyìn náà sì ní ìròyìn náà ni ọ̀rọ̀ Evans mà ní ẹnì kejì tí wọ́n mú pẹ̀lú Evans eh. àwọn mẹ́ta ni ẹnì kejì tí wọ́n mú wọ́n ní ọgbà ẹ̀wọ̀n tó máa wà ló kú sí i ńgbà hmm. wọ́n wá wò wọ́n ní kí ló lè ṣokùnfà kú HIV hmm. o. Oh, oh, oh. Ah. kábíyèsí olódùmarè o mi o. ìròyìn aré ìdárayá lágbo aré bọ́ọ̀lù hmm. pẹ́pẹ́rẹ́pẹ́ ńgbà tí wọ́n ń gbé ife ẹ̀yẹ àmì ẹ̀yẹ tó gàgà àràjù nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tó jẹ́ ti amọ̀ọ́gbá jùlọ ara àwọn tí wọ́n tò sí di orúkọ wọn ní Lewandowski ńbẹ̀ńbẹ̀ Mohamed Salah ńbẹ̀ńbẹ̀ ṣẹ́sì Ronaldo náà ńbẹ̀ńbẹ̀ àmọ́ lẹ́yìn ọ̀rẹ́ yìí Messi ló gbé o. nǹkan tó ń bẹ láàrin ìwà àti Messi ò ní mo fẹ́ mọ̀. kò tiẹ̀ wá sí rẹpẹtẹ náà bálayọ̀ bá ń yọ̀ mọ́ mọ́ ń bálayọ̀ yọ̀ ni mm, olóríire mo máa ń tò pẹ̀lú orí bó ṣe kàǹkó. <laughs> ọlọ́mọdé àbáyàn forí búkà ń kó à ń padà bọ̀. ìgbàlejò jésù tó gbẹ́nu pásítọ̀ mrs ẹ̀bùn olúwolúwa ṣe ìbákàdé jp màmá gbọ́rọ̀ mi rò ń bọ̀ ní new view event center ládùúgbò àgbọ̀fìẹ́tì lápáta operation fire for fire lolúwa ní kí màmá gbọ́rọ̀ mi rò gbé lọ sí gbọ̀ngàn ìgbàlejò tuntun tó ń bẹ lágbọ̀fìẹ́tì spiritual warfare is here operation fire for fire part seven the final saga for twenty twenty one devil cannot disturb this eleventh hour miracle is yours ọlọ́run ìpè pásítọ̀ mrs ẹ̀bùn olúwolúwa ṣe ìbákàdé jp tún máa fa ìdá ẹ̀mí mímọ́ yọ gbogbo ọwọ́ tó ń dá ire at operation fire for fire part seven with Asim eleventh hour miracles hold on Tuesday thirtieth November twenty twenty one at Newview Event Center plot five and six Akilapa Estate along All College Road Agbofieti Àpáta Ìbàdàn ó oh la kí ló ti wojú Ọlọ́run fún lọ́jọ́ tó ti pẹ́ wàá tó Jésù wò nínú ayé pásítọ̀ Mrs Ẹ̀bọ́lúwa Olúwaṣeyì Bákàrè lọ́jọ́ Tuesday tó parí oṣù kọkànlá bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán ministry pásítọ̀ Mrs Ẹ̀bọ́lúwa Olúwaṣeyì Bákàrè JP and other anointed men of God eleventh hour miracle awaiting. you àṣetì ò ní bá mi o mi. na láìláìláì ò jẹ́ tí ìmọ̀ nàdúrù tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ revolution plus property lóní kòkò kẹ̀ pẹ̀lú revolution plus kpk christmas promo. tó bá fẹ́ ra lẹ̀. ó oh yes. àyèlè yìí fẹ́yìn náà láti dorílẹ̀ dorílẹ̀ fún ara yín o. bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ kàrúndínlógún oṣù kọkànlá november fifteen twenty twenty one ọjọ́ kàrúndínlógún oṣù kìnnàdún twenty twenty two january fifteen twenty twenty two. bẹ́ẹ̀ bá ti ra lẹ̀ revolution plus property lẹ́kọ̀ọ́ abẹ́òkúta simawa ìbàdàn àbújá àti port harcourt. tẹ́ ẹ sì san fifty thousand naira sí five million naira ẹ̀bùn ti wà á lẹ̀ fún yóò bíi àpò rẹsì òróró èlò sẹbẹ̀ adìẹ ewúrẹ́ àgbò ẹ̀bùn kérésì christmas hamper àti àyà àtiyọjú sí ayé ìparí ọdún revolution plus property kó o pọ̀ kẹ́ ẹ wò ẹ tún lè san owó yín fún oṣù méjìlá ọdún kan ló ń jẹ́ bẹ́ẹ̀ àrùn yóò kájọ ẹ pé oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lọ́wọ́ ò dákọ̀ mu mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o oh, bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlà rẹ̀ kẹ̀ o change télò ẹ̀ ni. èmi mà ní télò ara mi báyìí. Ah, ìgbà wo lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi ẹ̀rọ sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dresses lórí lóríṣiríṣi wedding gown wo professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo lo ti wá rówó lọ mama Ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama Ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wá látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five oh one four oh. tí mo bá Dusty, dusty, mother. ọlọ́run ìpè wòlíì samuel káyọ̀dé abíára tìjọ cac àgbàlá ìtura kárí ayé ń pè wá tí àjọ̀dún jésù tọdún yìí àkòrí ni ìjọba rẹ̀ pẹ̀lú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve ní olú ìyá àjọ cac àgbàlá ìtura ìlú àlàáfíà ọlọ́dẹ ní ìfẹ́rò ní ìlú ìbàdàn ni yóò ti wáyé ọjọ́ monday december six ni a ó ṣíde pẹ̀lú ìsọjí ìrọ̀lẹ́ látago márùn-ún sí mẹ́jọ alẹ́ gbọ́mọgbọ́mọ ní ìpàdé àdúrà láàárọ̀ ọ̀sán ìsọjí ìrọ̀lẹ́ àti ìṣòru lójoojúmọ́ ọjọ́ sunday december twelve ní ìsìndúpẹ́ festival ministering pastor isaac abiara pastor matthew ashimolowo bishop wale prophet funṣu akande reverend mrs funke adejumo prophetess esther ajayi prophet ezekiel oladeji cac general evangelist pastor esu oladele cac president bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé monday december six títí wọ sunday december twelve olùgbàlejò àgbà ní prophet dr samuel kayode àti lady evangelist grace abiara prophet and evangelist worldwide jésù lolúwa. dashing through the snow in a one horse open ẹ̀dá tuntun gbé ìgbé ayé tuntun nínú ọdún tuntun make your destination catch your destiny become a permanent resident in Canada láti wá fẹ̀mí ìmúre ọ̀sọ́lọ́run àti gbogbo ẹ̀yọ́ oníbàárà wa la ṣe ṣàgbékalẹ̀ end of the year promo níléeṣẹ́ online dynamics láti fún ọ láǹfààní kó lè wọlé sí èyíkéyìí orílẹ̀-èdè tó wù ọ́ nínú ọdún tuntun twenty why not register for your visa process now for an eventful 2022 before December 17. gbogbo ìrànwọ́ tó o nílò láti kàwé ṣiṣẹ́ kó o sì tún gbé lórílẹ̀ orílẹ̀-èdè Canada Europe tó fi mọ́ ìwé ìgbẹ́lú pẹ̀lú àti ṣiṣẹ́ ní United Kingdom àti United States ló wà nílẹ̀ fún ọ ní Online Dynamics láfi ní kò forúkọ sílẹ̀ ní Online Dynamics kó tó di December seventeen ọdún yìí kó o sì jẹfa ìrẹsì àti chicken ọdún kàn sí Online Dynamics Limited lónìí lólùléeṣẹ́ wọn tó wà ní floor four Cocoa House Ibadan. tàbí lọ́fíìsì ọ̀rọ̀ lọ́mọ number twenty five Oyedoku Street Àgọ́wandé Òṣogbo Online Dynamics lóníkà ṣọdún ayọ̀ chop rice chop chicken. màmá ìyàbọ̀ ni o. Ah, ẹ ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ ọ̀rẹ́ rẹ ló wá fẹjọ́ rẹ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fáwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kókó kó lára mi le èmi ò lọ sílé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo fi ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọ ọ̀nà rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ míì o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ ń lọ mú gèlè mi tèmi náà lọ forúkọ sílẹ̀ ń gbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. ìkéde wa láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀lú àtìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà ọlọ́run ń pè ó ọkùnrin ni ọ́ obìnrin ni ọ́ lórí àdìyí sọ pé ó gbèlè o bàbá tí ẹ̀mí máa ń horu yèrè lára wọn prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ housing estate lẹ́yìn ògbèrè police station target bus stop ńbàdàn ni ọlọ́run bá sọ̀rọ̀ láti gbé àkànṣe ìpàdé àárọ̀ tọ́sẹ̀ tọ́sẹ̀ kalẹ̀ pẹ̀lú àkòrí olúwa gbọ́ agogo méje sí mẹ́jọ àbọ̀ ọlọ́run tó ti yánà tó gbọ́ ti jábẹ́sì bó ti ń ṣe bẹ̀bẹ̀ ń friday alẹ́ àwọn aṣẹ́gun ìpàdé ńlá alágbára méjèèjì yìí àwọn tó lọ ti ń jó ti àárọ̀ tọ́sẹ̀ àti friday ọ̀sẹ̀ táwa yìí yóò tó o prophet prophet mb adeyi ààrẹ the true life gospel church international incorporated èlíjà àsìkò tiwa tó gbà láti ṣe ayé lóore kí ìpè ìkẹyìn tó dún àyè kánsẹ́lì yọ wà lẹ́yìn àwọn àpàdé láwọn yìí o ẹ máa bọ̀ láàárọ̀ kùtù high thursday ọ̀sẹ̀ yìí àtàlẹ́ friday ní the true life gospel church international incorporated ògbèrè olùlọ́yọ̀ lẹ́yìn ògbèrè police station target bus stop nìbàdàn telephone zero zero three three four four eight three five four prophet mb adeyi lónìí kó wá gbá ìyanu rẹ mú síkú jésù lolúwa. ṣó o ti gbọ́ nípa black friday birthday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yá gba kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ̀jọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi níbọ̀ bá ṣe ń fẹ́ àtàwọn èlò létí ń lo ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́wọ́ gbà wọn ẹ̀bùn kàbìtì kàbìtì ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olú iléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight eight. báàrò bíi àdánilógún ọdún báàrò àjọ àdánilọ́gbọ̀n oṣù chief moses kẹ́hìndé babalọ́lá lọ́kọ̀ dàgbà kankan ọjọ́ kọkànlá oṣù kọkànlá nìkú wọlé mú moses kẹ́hìndé babalọ́lá ọ̀yọ́ state ptd chairman and special adviser national ptd kúrò láàrin wa kẹ́hìndé babalọ́lá olóhùn òjẹ́mọ́ ikú ló yọ ọwọ́ ẹ̀ láwo lóòótọ́ la fẹ́ ọ ṣùgbọ́n jésù fẹ́ jù wá lọ ètò òsìkú rẹ̀ ọjọ́ kejì oṣù kejìlá làó ṣe ìṣèdágbére pẹ̀lú títẹ́ ní ìtẹ́ ẹ̀yẹ nínú joyan corona hall mọ́ládé ńbàdàn láago méjì ọ̀sán tó bá di ní ọjọ́ kẹta oṣù kejìlá la ó fẹ́ẹ́rú fẹ́ẹ́rú nílé olóògbé tó wà ní nọ́mbà seven abioye àkànbí street mọ́ládé ńbàdàn ayẹyẹ ìgbàlejò ni ó tẹ̀lé lọ́jọ́ yìí kan náà ní islamic high kù bá ṣọ̀run bí ìnáwó ṣe ń lọ lẹ́sìn máa wò lórí Facebook lórí ìtànà GBVN Radio TV àwọn aya ọmọ àtọmọ ló ṣèdárò lẹ́yìn rẹ o Moses Kẹ́hìndé Babalọ́lá ọmọ Ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́rú sunre o olùkéde gbogbo ẹbí ẹbí. ajá balẹ̀ ajá balẹ̀. ìṣẹ́jú kan àbọ̀ ló aago Ah, mẹ́sàn-án kò gbélé mm. láàrin ìṣẹ́jú àyà wíníwíní díẹ̀ ń ẹ jẹ́ kàn sí àwọn èèyàn wa lórí ìkànnì Facebook abánidọ́rẹ̀ẹ́ ti Fresh FM Fresh FM Ìbàdàn ni o àìbámọ̀ bí wọ́n ò bá ti gbọ́ wàá tiẹ̀ ti máa gbọ́ ná wàá ti máa gbọ́. má ka report abọ́ládé tó wà mẹ́rin no be today bí wọ́n bá kọ yín ka o ah. yín ka tèèyàn o. ìtọ́nà gbére. kọ̀ọ̀kan ọ̀gbẹ́ni <laughs> ọ̀gbẹ́ni Káyọ̀dé Mákindé lórí Facebook ojie ó ní Dr. Ọ̀túnba Samuel Adébáyọ̀ àti Adébáyọ̀ Falẹ́kè Báyọ̀ ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò Bernard Mitchell ẹ káàárọ̀ Mr. Adébáyọ̀ àti Mr. Agbésàbí ẹ kú iṣẹ́ ìlú Adéọlá Aláyọ̀ ó ní ẹ káàárọ̀ Àkàndé Adébáyọ̀ Taofik ó ní happy Tuesday o àmọ́ kíyàn àmọ́ kíyàn nàìjà o ẹnìkan ti kí mi ní happy monday lánàá o happy new week happy last saturday of the month happy first tuesday of the month happy wednesday akini republic of akini àwa náà àwa náà kíyìn happy aago mẹ́sàn-án àkàndé adétayọ̀ taofik yes ajibola mary okunla ẹ̀kọ́ ojúmọ́ o double doctor ẹ̀kọ́ ètò ajá àbálẹ̀ lẹ́tọ̀ ni ajá ajá. Hmm. Mm Tayelolu fàṣàwẹ̀ olúwaṣèyí good morning my fellow fans ah, àwọn kíyàn sílé top fan ni Tayelolu fàṣàwẹ̀ yìí ọlọ́run yóò mọ̀ jẹ́ ẹ mọ̀ tọ́pù ẹ mọ̀ lékè ṣáá ni àwa náà ò ní relẹ̀ o tèmi khalid wàláì ó dìpù gan we don't want sick ìrìn dáadáa nẹ́tíwọ̀kì ọ̀dà. ajá àbálẹ̀ ẹ̀kọ́ ètò aziz Jamiu Ajadi Ilésànmí Oríire Ìdòwú ajá àbálẹ̀ ẹ̀kọ́ ojúmọ́ Rájí Àbáyọ̀mí mò ń wò yín ketekete lẹ́kọ̀ọ́ báyìí ẹ̀kú o a èkó mo kí yín o ẹ̀kẹ̀dẹ̀ kó àsìkò yìí o Balógun Samuel Olúwabùkọ́lá good day sir keep it up ẹ ṣeun àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ńgbà àlàfíbọ̀lá máa fi ṣe ńgbà bá tún tẹ̀síwájú lórí ajá àbálẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n fi ṣẹ́ ṣọwọ́ sórí ìkànnì Facebook o ti ṣe ẹ̀ka abánidọ́rẹ̀ẹ́ ìtàkùn àgbáyé ti Fresh FM àmọ̀ jẹ́ iṣẹ́ yín ajá balẹ̀ ń tẹ̀ síwájú gẹ́gẹ́ bí a ṣe kọ̀wé ẹ̀ láti ìta gbangba ìwé ìròyìn Punch níbi tí àkòrí ìfòfindè ìmọ̀ rìnrìn àjò láti ibì kan síbì kan tí wọ́n kọ́ sí ojú ìwé kejì lẹ́kùnrẹ́rẹ́ rẹ̀ gan wá jókòó sí o. Si ẹ máa gbọ́ ní ti Omicron variant eléyìí ti ṣe ẹ̀yà coronavirus àìsàn burúkú tí ṣayé ń ṣìbáṣìbò lásìkò yìí torí ẹ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nídìí ètò ìlera àná òde yìí ni wọ́n gbé kìlọ̀ síta wípé Nàìjíríà ń fi orí ọ̀ka ọmú bí wọn ò bá tètè fòfin de àwọn ará orílẹ̀-èdè kan láti máa wọ orílẹ̀-èdè yìí pàápàá pẹ̀lú bó ṣe jẹ́ pé ilẹ̀ Canada ti ń kọ́kọ́ kẹ́fìn àìsàn ẹ̀yà coronavirus tá a mọ̀ sí Omicron variant COVID-19 yìí tó jẹ́ pé ọmọ Nàìjíríà làwọn méjèèjì tí wọ́n sọ pé wọ́n ti kẹ́fìn kìnìún lágọ̀ọ́ ara wọn ní Canada Nàìjíríà ni wọ́n sì ti ń bọ̀ <laughs> àwọn akọ́ṣẹ́mọṣẹ́ lẹ́ka ètò ìlera ní ṣe é rí i pé ọ̀pọ̀ wa ti wọ ọkọ̀ lóńgẹ́ báyìí kìkì dé ewu sí ni àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ dáadáa nípa kòkòrò àìfojúrí tí fa àìsàn burúkú àwọn virologist nínú ìta àti rí alága fún ìgbìmọ̀ olùṣàgbéyẹ̀wò covid-19 expert review committee on covid-19 ọ̀jọ̀gbọ́n oyèwálé tọmọrí ọ̀jọ̀gbọ́n oyèwálé tọmọrí lọ́tọ̀ ọ̀rọ̀ ilá lórí ahọ́n sígboro tó sì di ọwọ́ punch tó di táwa ń kà pé kòkòrò àìfojúrí burúkú fáírọ̀sì yìí hmm, ó ṣeé ṣe kó tiẹ̀ ti máa fọgbọ́n ràn kó ti máa fọgbọ́n ràn lábẹ́lé níwọ̀n ìgbà tó jẹ́ pé ara wa ní nàìjà náà ni wọ́n ti rí ní Canada kai tọmọ rí ọ̀jọ̀gbọ́n tó mọ̀ nípa ètò ìlera náà ló wá bẹnu àtẹ́lu bí ìgbìmọ̀ tó ń ṣe kò kárí bí àìsàn búkú ò ṣe ní gbilẹ̀ kọjá bó ti yẹ tàmù sí Nigeria Center for Disease Control wípé àjọ yìí jẹ̀bi àjọ NCDC jẹ̀bi fún ìkùnà wọn láti máa sọ bó ṣe ń lọ àti ìtọpinpin fún aráàlú lórí ọ̀rọ̀ tó ní kan tó kan coronavirus yìí wọ́n ní káàkiri àwọn yàrá àyẹ̀wò laboratories tí ń bẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní iṣẹ́ àjọ NCDC yìí ni ò ti mọyan lórí wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn wọ́n ní bó tiẹ̀ jẹ́ pé àwọn iyàrá aláyẹ̀wò kan láti mọ ohun tí ń ṣẹlẹ̀ lágọ̀ọ́ ara bó tiẹ̀ jẹ́ pé àwọn náà ń gbìyànjú àwọn àwọn kan nínú wọn ni wọ́n ti sọra wọn di karambani tó jẹ́ pé ìgbé nǹkan gbẹ̀ǹkùlé wọlé láì jẹ́ káwọn aláṣẹ mọ̀ ń pa ẹ̀ òun náà ni wọ́n ń lò láti máa fi ṣe iṣẹ́ wọn ọ̀jọ̀gbọ́n yìí sọ̀rọ̀ débi pé ẹjọ́ àwọn tí ọ̀rọ̀ kàn nípa tipẹ́ ní tí wọ́n kẹ́fín tí ń jẹ́ Omicron yìí láti orílẹ̀-èdè South Africa wọ́n ní àjọ NCDC o ipa wo ni wọ́n kó láti tan náà rẹmọ́rẹmọ́ láti wo fojú wò dáadáa ṣé nàìjíríà ò ti fara gbé jòǹbo ìwé ìròyìn punch ṣé ẹ rántí ṣé ẹ gbàgbé ṣé ẹ gbàgbé ṣé ẹ rántí pé àná ọjọ́ ajé monday òun náà ni wọ́n gbé pé ìjọba ilẹ̀ canada ti kéde pé àwọn èèyàn méjì kan tí wọ́n jẹ́ arìnrìn àjò láti nàìjíríà lọ sí canada ni wọ́n ti kọ́kọ́ kẹ́fìn ọ̀rọ̀ omicron yìí tí ohun gbogbo sì di ọlọ́run ọ̀rọ̀ mọ̀ rẹ bí wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ṣẹ́rí àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní gúúsù áfíríkà nínú ìta ti rí South Africa Republic of South Africa gangan àtúnpadà kẹ́fín kínní yìí láwọn orílẹ̀-èdè míì tí ń bẹ ní gúúsù áfíríkà yìí bíi Zimbabwe Botswana àti Malawi àtàwọn báwọn báwọn báwọn báwọn báwọn bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n tún ti kẹ́fín Omicron yìí ní ilẹ̀ gẹ̀ẹ́sì o the United Kingdom wọ́n ti kẹ́fín ní Israel wọ́n ti kẹ́fín ní Saudi Arabia Belgium àti Hong Kong wọ́n ní ní Hong ní Hong Kong yìí àwọn èèyàn ti kọ sínú ìwé ìròyìn gbogbo ayé sì ti ń kà ń bẹ̀ pé kinní náà ti làlújá ní ìbẹ̀rùn lánàá ọjọ́ Monday tá a sì ń ròyìn yìí Canada mọ̀ fara ya sọ̀rọ̀ pé bó tiẹ̀ jẹ́ pé àwọn ti gbàlejò ọ̀ràn síbẹ̀ náà àwọn ò ní sùn àwọn ò ní wo láti wá rí i pé Omicron yìí kò bà nǹkan jẹ́ kọjá bó ti yẹ ní orílẹ̀-èdè ti Canada bàbá ọ̀jọ̀gbọ́n Oyèwálé tọmọrí yìí ní ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ má mà jẹ́ kí á fọ̀rọ̀ yìí ṣeré kọ́mọ̀dì pé ọjọ́ àjò látòmọ̀ rẹ̀ kanna hmm. tẹ̀wárà àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí àwọn náà tún mọ̀ nípa ọ̀rọ̀ kòkòrò àfojúrí tí máa ń fa ìsan bú tí a mọ̀ sí fáírọ̀sì yìí àwọn virologist yìí sọ pé àwọn rí ìgbégidínà àti máa rìnrìn àjò láti orílẹ̀-èdè kan bọ́ sí míì gẹ́gẹ́ bí ìgbésẹ̀ kánmọ́nkóbó tó yẹ kí ìjọba orílẹ̀-èdè kọ̀ọ̀kan tètè mójútó wọ́n ní fàpẹ̀rẹ̀ ní ìjọba orílẹ̀-èdè Indonesia ti fi òfin dè wípé kí ẹnikẹ́ni ọmọ wá láti orílẹ̀-èdè Canada sọ́dọ̀ tiwọn àtàwọn ibi tí wọ́n bá ti fetí kó pé wọ́n ti fi ara gbé jombo ẹ̀ wọ́n ní bí Nàìjíríà náà bá tètè gbé ìgbésẹ̀ pápápá kó tó di pé nǹkan bò wọ́n ní kò léèwọ̀ kò sì lẹ́jọ́ nú àmọ́ ìjọba àpapọ̀ nàìjíríà sọ pé àwọn ń dúró de èsì àwọn tí wọ́n sọ wípé ọmọ nàìjíríà tó fara gbé jombo ní orílẹ̀-èdè Canada yìí àwọn ń retí àwọn ìtanilólobó àti ìròyìn tọrọ mọ ní rẹpẹtẹ tí ò ní jẹ́ ìgí ọ̀rọ̀ nìkan làwọn ò mọ̀ gbọ́ láti nàìjíríà ní Canada ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ látàrí Omicron variant eléyìí tí ó tún ń ṣẹ̀rù bà lórí ti coronavirus wọ́n ní <laughs> orílẹ̀-èdè nàìjíríà kọ́mọ́dùó wò ó ìta gbangba ìwé ìròyìn punch ni wọ́n fi há lákòrí ojú ìwé kejì rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ jókòó sí. lójú ewé kẹrin àti ojú ewé karùn ìwé ìròyìn ti Nigerian Tribune ọ̀rọ̀ ti ọmọkọ́mọ tí COVID-19 bí tí wọ́n ń pè ní Omicron yìí náà tún ni o wọ́n ní àwọn nǹkan kan wà tó yẹ kí ẹ̀dá mọ̀ nípa ti ọ̀rọ̀ Omicron ibi tó sì ti gbé kọ́kọ́ bẹ̀rẹ̀ tí ó ti da jìnnìjìnnì bolẹ̀ nílẹ̀ South Africa dókítà tó kọ́kọ́ rí ó pe àkíyèsí àwọn èèyàn sáwọn kankan dókítà Angelique Kwesi nígbà tí ó tẹnu bọ̀rọ̀ ń tẹ̀ ó ní ṣẹ́rí àìsàn yìí wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ara àwọn nǹkan tí COVID-19 náà kó lọ́wọ́ òun náà kó tiẹ̀ náà lọ́wọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ṣeé ṣe òun lè lò bíi ọ̀sẹ̀ mẹ́ta kó tó di pé wọ́n mọ̀ pé Omicron ó ti wọ àgọ́ ara ẹ̀dá ó ní ẹ wá kíyèsí gbogbo àwọn ibi tó ti kọ́kọ́ gbé fọ́ balẹ̀ lọ báyìí ó ní ní ilẹ̀ gẹ̀ẹ́sì lọ́hùn tó ti ń ṣọṣẹ́ ń bẹ̀ èèyàn mẹ́sàn-án ni wọ́n ti rí tó ti ní ní United Kingdom ní ọjọ́ ajé Monday àná ó ní kì í tún ṣe ìyún nìkan o àwọn lọ sí ibò míì náà ńgbà àwọn òde Scotland wọ́n ní èèyàn mẹ́fà ló ti ní ní Scotland Netherlands Portugal àwọn èèyàn tó ti níbẹ̀ èèyàn mẹ́tàlá mẹ́tàlá láwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan yìí wọ́n nígbà wọ́n lọ sí Germany ó ti débẹ̀ náà Italy ó ti débẹ̀ Czech Republic ó ti débẹ̀ Belgium ó ti débẹ̀ Austria ó ti débẹ̀ àtàwọn orílẹ̀-èdè míì ó ní ṣùgbọ́n àwọn orílẹ̀-èdè tí wọn ò tí ì kéde rẹ̀ lásìkò yìí ó túmọ̀ sí pé wọn ò tí ì ṣiṣẹ́ débẹ̀ kí wọ́n sì ṣèwádìí fìdí rẹ̀ múlẹ̀ àmọ́ àwọn orílẹ̀-èdè gbogbo tá a sọ yìí ó ti wà ń bẹ̀ àwọn kan wá ń sọ̀rọ̀ lára àwọn tó ní mọ̀ nípa ti ètò ọrọ̀ ajé wọn ni bí ọ̀rọ̀ ti covid nineteen ṣe bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tó tún gbé kan dé tí wọ́n ní delta variant tó tún gbé mí ìdè lásìkò tá a wà yìí tó tún sọdún mọ́ pé omicron wọ́n ní ọ̀rọ̀ òun fẹ́ mọ́ agbẹnu tán bọ̀ o ibi tí ọ̀rọ̀ òun sì wà agbẹnu tán tó dé dúró lásìkò tá a wà yìí ó burú jáàyè débi pé yóò ṣe àkóbá fún ètò ọrọ̀ ajé àti ríṣẹ́ àwọn èèyàn gan yóò tún nira wọ́n ní òjòjò tó ń ṣògùn ètò ọrọ̀ ajé kò tí ì yọkùn lọ́rọ̀ àwọn èèyàn tẹ́lẹ̀ ìsì tún gbé tiẹ̀ sí i àwọn ètò gbogbo tó ti wá wà lọ́nà tẹ́lẹ̀ tí omicron tó ti bẹ̀rẹ̀ sí í gbẹ̀mí báyìí wọ́n ní Calabar Carnival tí wọ́n máa ń ṣe lọ́dọọdún èyí tó yẹ kó wáyé lọ́dún yìí gómìnà Ben Ayade ti ìpínlẹ̀ Cross River ó ti sọdúnmọ́ ẹ̀ pé àwọn ti gbégele nígbà tí ó máa kéde ọ̀rọ̀ náà ó ṣe àlàyé pé ó jẹ́ nǹkan kan tí àwọn ò ní ìlànà míì táwọn lè padà sí ju pé káwọn wọ́gilé lọ bíi bẹ́ẹ̀ kọ́ báwọn bá gbàgbé ti ọ̀rọ̀ covid-19 ọjọ́ sí ó ṣàyè káwọn lè rántí ti delta variant ṣùgbọ́n ti omicron yìí pẹ̀lú bí wọ́n ṣe ló tún ṣe káwọn tó wá lọ pe àpèjọ elérò táwọn èèyàn máa dìmọ́ra wọn lọ́tún dìmọ́ra wọn lẹ́sìn àfàìmọ̀ kó má bàa jẹ́ pé àwọn gangan làwọn ó ṣe ìpolongo àti ìpolówó yìí pé omicron ti wọ̀lú kírú ẹ̀ má bàa ṣẹlẹ̀ kó má bàa finá gbéni lẹ́yìn ọ̀rẹ́yìn ni làwọn ṣe kéde ṣáájú pé ọ̀rọ̀ ti Calabar Carnival wọ́n wọ́gilé NCDC tí wọ́n fẹ̀sùn kàn àwọn náà sọ tiwọn ẹni tí í ṣe ọ̀gá àgbà fún àjọ tó ń rí sí ìgbógun ti ọ̀rọ̀ ti àtàkálẹ̀ àwọn àìsàn aláfẹ́ká gbogbo yìí dókítà ìfẹ́dayọ̀ adétifá òun ṣe àlàyé tiẹ̀ ó sì fa kò mọ́ òkun yọ ó ní à ń ṣe àwọn ìwádìí kan lọ́wọ́lọ́wọ́ lórí ọ̀rọ̀ ti omicron a sì ń tẹ̀lé bí gbogbo nǹkan ṣe ń lọ ó ní bá a bá ti parí ẹ̀ ó ní á jẹ́ kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà mọ̀ kó má bàa jẹ́ pé ìtukùtù lèèyàn lọ tún sí gbòòrò ayé. ó yẹ jí agbọ́ látọ̀dọ̀ ìjọba nàìjíríà àtàwọn aláṣẹ tí wọ́n fi ta kókó àwọn ibi pàtàkì pàtàkì torí àti dènà àìsàn yìí ojú ìwé karùn-ún Vanguard ni mo ti fẹ́ mélèyìn bóde okay. Omicron COVID ìjọba Nàìjíríà ti kígbe síta pé àwọn ò sùn àwọn ò wo àmọ́kọ́mọ Nàìjíríà ọmọ gọrẹ o torí pé ẹlẹ́rù ni ó gbé ẹ̀ǹbì tó ti wúwo ìkìlọ̀ ìjọba àpapọ̀ látàrí bí wọ́n tún ṣe ṣẹ̀ṣẹ̀ kẹ́ẹ́fín ẹ̀yà COVID-19 míì tí wọ́n ń pè ní Omicron yìí ìjọba Nàìjíríà alẹ́ àná ni wọ́n kéde síta pé àwọn ti wà tà láti o àwọn ti dẹra sílẹ̀ báyìí láti rí i pé ohun gbogbo bíi àdánwò bíi bìlísì ọ̀rá pálawọ nàìjíríà la àní wọ́n ní ìjọba láwọn ò wá lè dá ṣe o kí ọmọ nàìjíríà náà fọwọ́ kún àwọn ká fapá kún tán kó lè bàa tó pín lórí àti dènà àìsàn yìí ìjọba e bí wọ́n ṣe ń sọ tiwọn ni àwọn aláṣẹ tó ń ṣe kò kárí pápákọ̀ òfurufú gbogbo tí ń bẹ nílẹ̀ yìí Federal Airport Authority of Nigeria FAN ni àwọn náà tètè sọ̀rọ̀ síta pé àwọn ti ṣe tán bí ó bá ti yá eégún ó ti yọrẹ́ bí ó bá ti yá ìjọba àpapọ̀ láti gbé àwọn àṣẹ síta lórí àti dènà kínní àwọn ọmọ máṣẹ ń ṣe lójú ọjọ́ ni lọ́gán tí àṣẹ bá ń jáde òun náà làwọn ò mọ̀ dé fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní táwọn ó sì ṣe ni pé àtẹni tí ń wọlé àtẹni tí ń jáde làwọn ó máa ṣàyẹ̀wò fún fínífíní láti rí i pé kò sẹ́ni tí ń gbé ìgbékùgbé wọlé lásìkò yìí sí orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n wà máa pè ní omicron variant báwọn eléyìí ń ṣe sọ tiwọn àwọn àjọ tí wọ́n gbé kalẹ̀ láti máa mójútó bí nǹkan ṣe dúró déédéé ní ẹ̀ka pápákọ̀ òfurufú gbogbo tí ń bẹ nílẹ̀ yìí bákan náà the Nigeria Civil Aviation Authority NCAA àwọn náà ní àwọn ń dúró ní dúró kí ohun gbogbo kó jáde bí àṣẹ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ káwọn sì bẹ̀rẹ̀ sí ní máa má ṣẹun ṣẹ lójú ọ̀gán ni kí orílẹ̀-èdè Nàìjíríà ó fi bọ́nú ewu ti Omicron tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ ń ké gbé síta ààyè yìí bí wọ́n ṣe ń sọ yẹn ẹni tí í ṣe mínísítà fún ètò ìlera health minister nílẹ̀ yìí dókítà Ọ̀sàgìẹ̀ Ẹ̀hánírè ó ní orílẹ̀-èdè nàìjíríà sẹ́ aláwọn ti dúró ìdúró pé ọ̀fọ́n kankan ò gbọ́dọ̀ fèrò náà gbá bí ti wọlé ọmọ lórí ti omicron eléyìí ti ń ṣẹ̀rù bàlú ní tuntun lásìkò yìí wọ́n ní àmọ́ síbẹ̀ náà ìjọba ń kìlọ̀ o pé kí gbogbo ọmọ nàìjíríà náà fọwọ́ sí ibi tí ọwọ́ ń gbé kí kálukú ó sì mọ bá a ṣe é yàgò gédégédé fáwọn tó lè fa covid-19 àti omicron àti gamma àtẹ́tí ọ̀gamma àti delta àtẹ́tí ọ̀dẹ́ta ntí ìjọba sọ láti pàṣẹ mínísítà fún ètò ìlera ònú o àjọ NCDC ti wá sọ̀rọ̀ pé ah, ẹ mọ́ kúlẹ̀ dé kù àjọ tí ń ṣe kò kárí àwọn àìsàn aràn kálẹ̀ bí òrùn ọ̀sán gan nílẹ̀ yìí NCDC Nigeria Center for Disease Control ti sọ wípé Omicron variant yìí a ò tí ì rí ní Nàìjíríà o a ò tí ì rí o a ò tí ì rí o káfọkànbalẹ̀ àmọ́ ká mọ́ sùn ká mọ́ wo nípa ìmọ̀ yàgò fún tó bá lè fà o àwọn náà ó sì gbé ìgbésẹ̀ láti rí i pé ọ̀rọ̀ omicron omicron yìí kò da àdánwò sí nàìjíríà lágbada láti máa yan. tọ́. lójú ewé kẹjọ ìwé ìròyìn ti Nigerian Tribune ọ̀rọ̀ di ọ̀rọ̀ àwọn olófindé o àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè wa nàìjíríà tí wọ́n gbójú tí wọ́n gbónu láwọn akọni iwájú adájọ́ téèyàn sí fìlà wò wọ́n ti bẹ̀rẹ̀ sí kó ya gbọ́ ọ̀rọ̀ sórí ọ̀rọ̀ kẹ̀yàmù wípé wọ́n ran wọ̀nran ìsọkúsọ ayé àtọ̀run ni kẹ̀yàmù ń sọ kódà ibi wọ́n fàwé kẹ̀yàmó yadé tí wọ́n ń kẹ̀ ní iná ọ̀rọ̀ wọ́n ní ṣó sì dá yín lójú yìí pé kẹ̀yàmó ọgbà sùkú àwọn amòfin kọjá èsì o hmm. gbàgede ojú ewé kẹjọ ìwé ìròyìn ti Nigerian Tribune tí wọ́n tẹ́ pẹpẹ ọ̀rọ̀ sí wọ́n ní bẹ́ẹ̀ bá gbàgbé ìṣẹ̀lẹ̀ ẹjọ́ oníyìn tó ṣẹlẹ̀ ní Lekki toll lásìkò ìgbà tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn kí òpin dé bá wàhálà àwọn SARS lórílẹ̀ yìí tí wọ́n pè ní EndSARS EndSARS protest tó wáyé lógúnjọ́ oṣù kẹwàá ọdún 2020 tó jẹ́ pé gudugbẹ̀ ìṣẹ̀lẹ̀ jálulẹ̀ pè lẹ́kọ̀ọ́ ńgbà náà tí gbogbo orílẹ̀-èdè àgbáyé tí wọ́n sì bá gba ọ̀rọ̀ náà kan rí lẹ́yìn tí gbogbo ìlú gbóná ní jejeje àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n gbẹ̀mí èèyàn ní lẹ́kí wọ́n gbẹ̀mí èèyàn ní lẹ́kí ọ̀rọ̀ yìí ló bẹ̀rẹ̀ sí í jà ràìnràìn nígboro ayé tí wọ́n fà á sọ̀tún fà á sósìn ibi wọ́n wá bá ọ̀rọ̀ dé dúró kan ni pé ọ̀dà bó bá jẹ́ pé lóòótọ́ làṣejù sáàsì pọ̀ tó sì jẹ́ pé lóòótọ́ ni wọ́n gba ẹ̀mí àwọn ènìyàn ní agbègbè Lekki toll gate lóòótọ́ ẹ lọ ṣe ìwádìí ẹ mú àbọ̀ wá ńláṣẹ tí ààrẹ Muhammadu Buhari tó pa àwọn ìgbìmọ̀ tí ààrẹ Muhammadu Buhari wá gbé kalẹ̀ láti lọ tọpinpin lórí ọ̀rọ̀ kí wọ́n mú àbọ̀ wá fún ìjọba orílẹ̀-èdè yìí láti lè mọ ìgbésẹ̀ tó yí kàn tí wọ́n gbé iṣẹ́ tí ń lọ ní rẹbutu wọ́n ti fẹ́ẹ́ ṣe gbogbo rẹ̀ láṣeyọrí tán tí àwọn ẹ̀rí máa jẹ́ mi ìṣó ọ̀rọ̀ tó sì bẹ̀rẹ̀ sí fò jáde ní gbòòrò ayé tòun ti àwọn ẹ̀rí tó ṣe é fọwọ́ kàn tó ṣe é fọwọ́ fojú náà báyìí pé lóòótọ́ báyìí kàṣá báyìí kàòdì ń lọ̀rọ̀ rí àmọ́ ńgbà tí wọ́n ní àbọ̀ tí wọ́n gbé kalẹ̀ ó gbúdọ̀ kan pé kí wọ́n tọpinpin iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n tọpinpin iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè nàìjíríà nítorí pé ọ̀rọ̀ yìí ó jọ mú gbogbo wọn lọ́wọ́ ó jọ mú wọn lẹ́sẹ̀ ni bí ẹ̀mí èèyàn bí wọ́n ṣe fẹ̀sùn kàn yìí pé ẹ̀mí èèyàn jùnù ní lẹ́kì tógèètì pé wọ́n gba ẹ̀mí èèyàn bẹ̀ ọlọ́pàá àti àwọn ọmọ ológun ilẹ̀ wa nàìjíríà wọ́n jọ wà ń bẹ̀ ní dájú ṣáká àwọn méjèèjì ara wọn ò sì tíì mọ́ lórí ẹ̀sùn yìí pé ẹ̀mí èèyàn jùnù ní lẹ́kì ṣùgbọ́n àwọn ààbọ̀ ọ̀hún tí wọ́n wá ń gbé bọ̀ pẹ̀lú ibi tí wọ́n bá dé dúró ní kẹ̀yàmó lọ sọdún pé àwọn panel bú o ìgbìmọ̀ bú o wípé ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ ìgbìmọ̀ ọ̀hún kò tọ̀nà kò sì tọ́ súra òfin orílẹ̀-èdè nàìjíríà láti pé kí àwọn ìgbìmọ̀ náà tọpinpin iléeṣẹ́ ọmọ ológun kí wọ́n sì tọpinpin iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní kí tí kẹ̀yàmù sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí tán lóyún wọ́n ní ẹwà náà ṣé ọ̀rọ̀ tí ààrẹ muhammadu buhari sọ ẹ fẹ́ sọ pé ṣé a wà ní ẹnu bàbá ń rùn ni pẹ̀lú àṣẹ tí bàbá pa tí kẹ̀yàmó sọ pé ìgbékúgbé ìgbìmọ̀ ẹlẹ́sìn mìíràn ni wọ́n gbé kalẹ̀ wọ́n ní ó dàbí ẹni pé kẹ̀yàmó kò ru ọ̀rọ̀ tó sọ wò ó kẹ̀ sọ ọ̀rọ̀ náà gbà ò sí ìgboro ayé ni wọ́n ní bẹ́ẹ̀ sì rèé kí ó kàn án gan ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ìwọ ni alákòóso kejì fún ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìpèsè nǹkan gẹ́gẹ́ bí agbẹjọ́rò Festus Kẹ̀yàmó ńgbà tó wá ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ táwọn oníròyìn ṣe fún nílé iṣẹ́ amóhùnmáwòrán ti Channels TV lẹ́kọ̀ọ́ ló wá ń lọ sọ gbogbo ọ̀rọ̀ eléyìí dà sílẹ̀ tó ń pọ̀ oníwòwò yọ̀yọ̀yọ̀ náà ní ẹ̀dùn náà kẹ̀yàmú eléyìí ò sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó káàtó tó yẹ kó di ipò tó wà mú kẹ̀yàmú yóò sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹjọ́rò wọn ni nǹkan tí ààrẹ gbé kalẹ̀ tí ò bá tọ̀nà ààrẹ Muhammadu Buhari ò ní gbé kalẹ̀ ààrẹ wa gbé gbìmọ̀ kalẹ̀ wọ́n ń parí iṣẹ́ lọ kí wọ́n mú àbọ̀ wá tàn retí àṣeyọrí lábala bẹ̀ ìwọ tún wá lọ gbé ọ̀rọ̀ míì ó tún wá lọ káwọ́ àkápadà sẹ́yìn wọ́n ní wọ́n ran wọ́n náà rọ̀ ní kẹ̀yàmó sọ adégbòrúwà náà sọ̀rọ̀ ó ní ọ̀rọ̀ tí kẹ̀yàmó sọ yìí ọ̀rọ̀ tí ò tiẹ̀ níláárí ni Fálànà agbẹjọ́rò tó gbajúgbónú lòun náà sàn òun náà tún sọ̀rọ̀ yìí pé ọ̀dà ọ̀ gbogbo ọ̀rọ̀ tí ó wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ tí ò tiẹ̀ wuyì ni kò yẹ kíkẹ̀ yámọ̀ kírú eléyìí jábọ́ lẹ́nu ẹ̀ agbẹjọ́rò kan náà Ubani òun náà tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà wọ́n ròyìn ròyìn ròyìn títí tí wọ́n tàmílẹ̀ pé ah, kẹ̀yàmó ojú gbà wọ́n tì láti jẹ́ pé bóyá kẹ̀yàmó sọ̀rọ̀ eléyìí sí gbòòrò ayé níbi tó kọ́ṣẹ́mọṣẹ́ dé ẹ lọ tààràtà ojú ewé kẹjọ ìwé ìròyìn ti Nigerian Tribune ìbẹ̀lẹ̀kúnrẹ́rẹ́ wà. tọ àjọ kan tí wọ́n ń tọpinpin bí nǹkan ṣe ń lọ nílànà àti mú kí àlàáfíà ọba ọmọnìyàn kí wọ́n sì mọ́ tẹ̀tọ́ èèyàn mọ́lẹ̀ lágbàáyé International Human Rights Organization tí wọ́n ń pè ní Center for Democracy and Development àjọ CDD ti sọ pé láàrin ọdún mẹ́wàá péré ní orílẹ̀-èdè Nàìjíríà ẹgbẹ̀rún mẹ́tàlá ó lé dáadáa thirteen thousand ọmọ Nàìjíríà làwọn òṣìṣẹ́ aláàbò ti ṣekú pa láàrin ọdún mẹ́wàá péré ní Nigeria yìí àwọn àjọ yìí Center for Democracy and Development àná ọjọ́ ajé Monday ni wọ́n tún gbé lè e síta ń ròyìn o gẹ́gẹ́ bí n tán akọ sójú ìwé kẹjọ ìwé ìròyìn Punch fún tòórọ́ òní wọ́n ní tí wọ́n ń pè ní ìpani nípa àyà táwọn kan ó sì sọ pé ìṣe ìṣèpani ni wọ́n ní ó wá wọ́pọ̀ láti bí ọdún mẹ́wàá débi pàfẹ́ rírú ẹ̀ rí wọ́n ní bàbá kà á méní méjì àbàtẹ̀ thirteen thousand two forty one ẹgbẹ̀rún mẹ́tàlé òjìlérúgbàálẹ́kan òun náà ni àwọn ọmọ nàìjíríà tí wọ́n ti rọ̀rùn àrèmọ́ bọ̀ nígbà tí wọn ò sọ pé àwọn ò jẹ mọ́ àmọ́ tí ikú oró tí wọ́n fi dẹ́mi wọn légbodò ẹ̀jẹ̀ á kò lórí eléyìí o ọba Èdùmàrè kó dákun kọ́sàmọ́ bá wa dáwọ́ ibi dúró ni lórílẹ̀‐èdè yìí ẹ̀jẹ̀ ń lọ sàá sí agbo òṣèlú àwọn tọ́rọ̀ kàn gbọ̀ngbọ̀n tọ́rọ̀ PDP kálá àdọ́ba ni wọ́n ti sọ̀rọ̀ láti apá àárín gbùngbùn òkè ọya Nàìjíríà North Central tí wọ́n sọ pé àwọn ti fọwọ́ sí kí ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà nílẹ̀ yìí ń gbà kan former president of the Senate Bukola, Bukola Saraki kí ó gbé àpótí ìbò bíi ààrẹ lọ́dún 2023 ńgbà wọ́n ń sọ̀rọ̀ nílùú láfíà ní àná ọjọ́ ajé Monday olórí ikọ̀ tá à ń sọ yìí ọ̀jọ̀gbọ́n Iyọ̀wéṣe Aga òun náà lọ sọ̀rọ̀ Iyọ̀wéṣe Aga yìí ni ah, irúfẹ́ Sàràkí ní orílẹ̀-èdè Nàìjíríà nílò lásìkò yìí kì í ṣerúfẹ́ àwọn ààrẹ kan tí wọ́n kàn máa fò fìrìfìrì káàkiri àgbáyé nípa pé wọ́n ń wá ìtọ́jú àìsàn tí ń ṣe wọ́n irú ààrẹ bẹ́ẹ̀ kọ́ làwọn ń fẹ́ o à ń fẹ́ ààrẹ bíi Sàràkí tí ó lè gbélé tó lé múlé dáa yàtọ̀ sáwọn kan tí ń bà ná owó orílẹ̀-èdè yìí láti lọ́ọ́ mọ́ fi rìnrìn àjò láì ṣàjàlá travel torí àsìtì mójútó ìlera wọn ni ẹni sọ̀rọ̀ ló kọ ikọ̀ tá à ń sọnù PDP pé ah ah ṣe é rí i pé Bukola Saraki ó dá pé dáadáa ṣe é rí i pé ń ta kébékébé ẹlẹ́jẹ̀ tútù ni ó ní ọpọlọ tọ́pọ̀ ó ní ìrírí tí ò ṣeé kà ó sì ẹ bá ń bá ń sọ̀rọ̀ nípa ìṣọwọ́sí ìṣàkóso iṣẹ́ ìṣàkóso yé e kọjá ara dáadáa débi pé ó lè mú nàìjíríà kúrò ní èbúté òfo bọ́ sí èbúté ògo àfẹ́ àgbàlagbà kan tó yẹ kó lọ rèé jókòó sí àgbàǹtara kọ́mọ mójútó ọ̀rọ̀ ààrẹ tí ọkàn mọ́ rìn káàkiri àgbáyé nídìí pé ń wá ìtọ́jú fún àìlera rẹ̀ ẹni sọ̀rọ̀ pé gbogbo àwọn ẹkùn òṣèlú zones ti pátápátá tí ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà ní kí gbogbo wọn gbárùkù ti bukola o bukola saraki kí wọ́n bùbò fún bukola bó bá ti di twenty twenty three torí pé bá a bá ń pè èèyàn kátó ah, capacity ní jẹ́ bẹ́ẹ̀ kátó capacity capacity kátó bukola kátó ìròyìn yẹn pé òkè bukola kátó lójú ìwé kẹjọ ìwé ìròyìn punch tó jáde fún tòní irú Sàràkí ní Nàìjíríà nílò báyìí o èé hmm. ṣe ààrẹ àjàlá o. Hmm tí ọmọ fò kiri àgbáyé ẹjẹ́ àdójú ọjà ń padà bọ̀. ọbẹ̀ta. ajá balẹ̀ ajá balẹ̀ handsome lọ́wọ́ ọlọ́run mo wà o. lọ́wọ́ ọlọ́run mo wà. bàbá dúpẹ́ orí àtúgbàmí rẹpẹtẹ abdulhakeem oyetayo ladimeji mc handsome mr lọ́wọ́ ọlọ́run ló tún pe gbogbo wa pé ká tún jọ parapọ̀ fẹ̀mí ìmoore hàn dọ́wẹ́kẹ̀ lọ́jọ́ àyájọ́ lọ́wọ́ ọlọ́run tọdún twenty twenty one three in one celebration ìfàmìyẹ danilọ́lá award presentation ìfẹ̀bùhàn talent exhibition tó fi mọ́ ìfilọ́lẹ̀ àwo orin tuntun tádì bàbá ní thursday ọjọ́ keje oṣù kejìlá nínú gbọ̀ngàn ayẹyẹ láfíà hall àpáta ìbàdàn bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ tòrìn tìjó ti lù tẹ̀fẹ̀ tàwàdà la máa gbádùn tai currency yinka james kabiru alayọ̀dẹ̀rẹ̀ asalatu fẹ̀mú lancaster wòlíì àgbà cute abiola eob ọ̀rọ̀lọ́mọ pírísẹ́ńtà pajwan babatunmise queen norma mc always àti monsuru ọmọ àfà tó fi mọ́ ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ nífẹ̀ẹ́ yẹn gan dr yinka ayefẹ́lẹ́ mon lólùgbàlejò àgbà ankara lọ́wọ́ lóhùndé ti wà ní fresh fm pẹ̀lú four thousand naira péré ẹ lè pè oh eight oh five six four three five one oh one lọ́wọ́ lóhùndé proudly supported by fresh fm Alafia Hall and Talvik Favours of Tao Nibata á lárinrin jù. Ilé iṣẹ́ kan àròtún rí. Second anniversary Life Plus Foundation International. Ìlú Ìbàdàn mi tìtì. Àgbáríjọ gbogbo mẹ́gbẹ́ Life Plus Foundation International. Jákèjádò orílẹ̀-èdè yìí ń gbẹ gbogbo ènìyàn síbi second anniversary Life Plus Foundation International. Ẹni àjẹsí pàtàkì ọjọ́ náà ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹnjìnìà Olúṣèyí Abíọ́dún Mákindé. Àwọn àlejò pàtàkì ni Pọfẹ́sọ̀ Kaz Garba, Pọfẹ́sọ̀ Ọ̀làdélé Ayọ̀wọlé, Pọfẹ́sọ̀ Ike Ajá alani dr abib ọlámitóyè àti dr olúyẹmí fásínà àwọn orí adájọ́ náà ní baba wa kábíyèsí his imperial majesty ọba lamidi adéyẹmí ikú baba yèyé aláàfin ọ̀yọ́ àti olúbàdàn ti bí ìbàdàn àjẹ ògúngún ní sọwá ọba sálù adétúnjì labudrug ticket àti t-shirt fún anniversary ti wà ń kalẹ̀ bíbá ní gbogbo ọ́fíìsì light plus foundation international ẹ̀ lọ́ra ti yín bẹ́ẹ̀ ó máa wáyé ní saturday december fourth twenty twenty one ní kakanfo up just be ring road ìbàdàn láàgọ́ mẹ́wàá òwúrọ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlọ́ láyé zero eight zero three five six two two one double six second anniversary life plus foundation international èmi ò rí dẹ́rù bẹ́ẹ̀. tó ń pọ́npẹ́ fún olùrànlọ́wọ́ àti ìrànlọ́wọ́. ó yá nínú pàdé ọlọ́dọọdún yẹn lórí òkè àtàyè ṣe. unlimited glory twenty twenty one. ọlọ́run wòlíì adéyẹmí ọ̀làbírán. ẹni tó sùn tí ìpè ń fọ́. má jẹ̀mú ìpè yẹn fẹ́ mú àwọn èèyàn ní ojú ọ̀nà pípẹ́ o. látọjọ́ wednesday first december di tuesday seventh. ní ọwọ́ ọlọ́run nínú ayé àwọn wòlíì rẹ̀. tó fi máa tọ́ gbogbo èèyàn sójú ọ̀nà tó tọ́. láti débi tí ògùn ayé wọn wà. nígbà tí ọlọ́run bá lọ. prophet dr sunday bàbá tó dé wonderful. Reverend Dr. A. Adéyẹmí. Pastor Adéyẹmọ Adéyínká. Prọfẹ̀tọ̀ Láyínká Jayọ̀lá. Pastor A. Ìṣọ̀lá. Prọfẹ̀tẹ̀ Sàbíadé. Ṣadé Táíwò pẹ̀lú John Kẹ́sì. Olórí ẹ̀mí. Prọfẹ̀tẹ̀ Sèrémẹ́kà Ọlájẹ́ Sulolúbalẹ̀jọ. Ọjọ́ Tuesday seventh December. Látàyè ṣẹ̀dẹ̀. Gbogbo ẹ̀ lórí òkè. CAC Glory of God. Látàyè ṣe prayer mountain amúlòkọ àkọ́rọ́ ń bàdàn. Àṣẹ Ọlọ́run lára àwọn wòlíì máa tọ́ sójú ọ̀nà. Wàá já sí gbangba ògo lára akitiyan ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ láti mú kí àyíká wa wà nímọ̀tótó kó sì tún lè pèsè ẹsẹ̀ fáwọn aráàlú nípa sísọ ẹ̀gbin dọ̀rọ̀ nípínlẹ̀ yìí ló ṣe gùn léètò pípalẹ̀ àwọn kẹta àlòmọ́ rọ́bà táyà àtàwọn ọ̀rá gbogbo mọ́ kúrò láyìíká wa káwọn iléeṣẹ́ kan ó sì máa lọ papọ̀ tó fi pèsè àwọn òkè èlò tuntun láti wá jàǹfààní ètò ìdàgbàsókè sí i látọwọ́ ìjọba àwa náà lójúṣe tiwa láti ṣe gẹ́gẹ́ bí aráàlú ṣe bẹ́ẹ̀ mọ̀ pé aráalé tó jẹ̀bẹ́pẹ́ ó yẹ kó lè fi búrẹ́dì sọ sábúlé ló fi wá jẹ́ pé gbogbo àwa tá à ń gbé e lẹ́yìn sísà àti gbígbé lẹ́yìn lílọ̀ àwọn kẹta àlòmọ́ wọ̀nyí láti ibìkan sí ibìkan a náà nílò láti sanwó orí àgbélọgbébọ̀ rẹ̀ fún ìjọba. wọ́n bá da ọkọ̀ yín dúró ẹ sanwó yín fáwọn òṣìṣẹ́ tó ń gbà á kẹ́ ẹ sì béèrè fún rìsíìtì torí wọ́n tún béèrè rẹ̀ níbi tẹ́ ń gbé lọ lọ́hùn o a sì ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ẹ̀yin tẹ́ ti mọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ ẹ mọ́ sọ pé ẹ gbọ́ o ẹ já kópa tiwa náà nínú ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò ju wa ṣe o. olùkéde UCAS ọlọ́run ìpè àwọn wòlíì tó pe michael òjò lọ́wẹ̀rẹ́ tó fẹ́ dábìrà bí ìṣe rẹ̀ níbi àjọ̀lé ìdásílẹ̀ ìjọ cac òkè agbára ṣáṣá office bus stop ọjọ́ maniya road ìbàdàn ẹlẹ́ẹ̀kejìdínlógún irú ẹ̀ eighteenth years church anniversary celebration lábẹ́ àkòrí tó gbòòrò the power of his sanctuary in time like this ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta ni ó sì di àjọ̀dún bẹ̀rẹ̀ lọ́jọ́ wednesday ọjọ́ kìíní sọ́jọ́ friday ọjọ́ kẹta oṣù kejìlá ọdún yìí látàgógó mẹ́rin rọ̀lẹ́ lábẹ́ ìdarí ìdarí ẹ̀mí mímọ́ yóò àpọ̀kẹ́ yóò sì di aṣẹ́gun ọjọ́ sunday ọjọ́ karùn-ún oṣù kejìlá gan ni dúpẹ́ àjọ̀dún tí gbogbo wa ti ní àǹfààní yìí rẹpẹtẹ pẹ̀lú ire òpin ọdún bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ prophet ọ̀dẹ́wọlé ọ̀làṣílẹ̀ cac orí òkè kòyí lóníṣọ̀jí ti ń bọ̀ Pastor Seyi, ọ̀bágòlù Pastor emmanuel onífádé lady evangelist esther pòpọ́lá olùgbàlejò ni Pastor mt olúkúnlé zero eight zero five three five one three three zero zero jésù lolúwa ìròyìn hmm, ayọ̀ rèé fáwọn olóríire tó fẹ́ ṣàṣeyọrí bójọ́ ọmọ iléèwé tó fẹ́ kọ́ṣẹ́ àṣelà bó kàwé tán ò ríṣẹ́ àbó kàn fẹ́ tún gbèsè ayé rẹ ṣe ìlúṣẹ́ ọwọ́ ilé ẹ̀kọ́ṣẹ́ the stone technical college dáhùn àdúrà rẹ the stone technical college ń bẹ nítòsí old bodija estate baptist church ńbàdàn wọ́n ti ń kọ́yàn níṣẹ́ ọwọ́ iṣẹ́ àṣelà àtọkòwò ṣíṣe lóríṣiríṣi oúnjẹ sísè ìgbàlejò afẹ́ iṣẹ́ aṣọ ríná ṣíṣara lóge irun gígẹ̀ iṣẹ́ omi ẹ̀rọ plumbing iṣẹ́ bíríkìlà àti kọ̀ǹkéré iṣẹ́ ọnà gbẹ́nàgbẹ́nà àti igi gbígbẹ́ carpentry and joinery lékìkùn àti ṣelélóge iṣẹ́ wáyà n iná síso àtìtọ́jú ẹ̀ ìmọ̀ ẹ̀rọ ayélujára ICT àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. láàrin oṣù mẹ́ta sí mẹ́fà péré fọ́ọ̀mù àti gbaniwọlé wà fún gbogbo ẹni tó bá ti kà tó kíláàsì girama kẹta JSS three àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún àlàyé kíkún ẹ pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí zero zero three three eight zero two three one nine zero zero three three eight zero two three one nine zero zero three five two four three nine eight one zero zero three five two four three nine eight one ní Stone Technical College Adeyi nítòsí Old Bodija Estate Baptist Church níbẹ̀ láti ń kọ́ni láti roni lágbára olùkéde ìgbò ìgbìmọ̀ alákòóso. akọni rí ìtọ́ bẹ́ẹ̀. orí ìtọ́ bẹ́ẹ̀. àṣálẹ́ ọjọ́ kẹlẹ́ ní ìtẹ́ ìwádọ̀ miss nílùú ìbàdàn. race banquet alùpùpọ̀lá jáde sẹ́wọ́lẹ̀ jésù. àtọ̀pọ̀ ìràwọ̀ olórin ẹ̀mí gospel shabakna létí twenty twenty one yìí lọ́jọ́ sunday tó ń bọ̀ fifth december. àwọn olórin ẹ̀mí ti gbáradì. eagle zee wisdom prophetess wisdom aláwìyé àlùkò. adégbodò tuwe sọládì adélèké. ṣètò akéwàndé yẹmi sígbàjọba. ìdèmí ọlọ́ba boys ọlọ́run wòlíì àgbà. pepper boys asaf choir pẹ̀lú eaglet steppers. àjọ sunday tó ń bọ̀ yìí fifth december. ìyètò láwùdà ní praise banquet tọdún yìí o. pásítọ̀ joseph akíákí adélo olùgbàlejò bukola akíade sẹ́wọ́lẹ́jẹ́ láfihàn praise banquet yàn. open fee tó wà lọ posted leland company yànnà church ìbàdàn láti máa pàdé ní ìyẹn oníwákàtí méje látàgọ́ mẹ́sàn-án alẹ́ sà. pásítọ̀ joseph akíákí adé bàbá eagles yóò sọ pé kí gbogbo wa kóra jọ pọ̀ kájọ yìn ọlọ́run. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at Portal 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. káìsàn má ṣe wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òtẹ̀ní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi òògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsànwọlé lágọ̀ọ́ gómìnà àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wá wà ní ṣíṣí sílẹ̀. lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern. kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́ epo mrs nítòsí bishop phillips academy ìwó ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì ẹ jẹ́ ká lọ fún ìgbádùn kájàyé rúra. pẹ̀lú òní àgbà ayọ̀ ajẹ́wọlé ní àgbà mc nineties pẹ̀lú mc slay. wọ́n ti ṣe tán. kings fly travels and nílé iṣẹ́ tá a máa pẹ̀lú ìrọ̀rùn. <laughs> seven days mega european tour tá a ti máa jẹ ìgbádùn falala falala nípasẹ̀ iléeṣẹ́ alálùbáríkà yẹn kings fly travels and tours gbogbo àwọn ìrìn àjò afẹ́ tá a ti rìn tẹ́lẹ̀ ìrọ̀rùn ni pẹ̀lú owó péréte àti ìfọ̀kànbalẹ̀ ó yẹ ìjẹ́ kájọ rìnrìn àjò fún european tour tọdún yìí pẹ̀lú àwọn gbajúgbajà adẹ́rìn-ín pòṣónú láwọn bíi ayọ̀ ajẹ́wọlé wòlé àgbà mc nineties tó fi mọ́ MC Slim láti ṣẹ̀rí ọ̀rọ̀ ẹ kàn sí gbogbo social media platform tó jẹ́ tàwọn comedian wọ̀nyí ohun tẹ́ bá wá fẹ́ mọ̀ nípa seven days mega European tour ẹ lè kàn surface kings fly tó wà ní ten eighteen and nineteen local plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank oríta challenge Ìbàdàn tàbí branch office Latmore building new garage Abẹ́òkúta road Àpáta Ìbàdàn zero nine zero six one one zero zero zero five two WhatsApp zero eight zero eight six eight five six eight six eight gbogbo àlàkalẹ̀ àti òfin COVID látẹ̀lé o December ọdún yìí la máa lọ ó máa lóyin lá ládùn bọ́dún kérésì ṣe ń súnmọ́lé tọ́dún tuntun náà sì ń kàlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n ó mà yẹ kó o ní nǹkan rere àrítọ́ka sí fi wọnú ọdún tuntun tí ń bọ̀. ìdí gan sì rèé design bricks homes and property fi ṣàgbékalẹ̀ àǹfààní bàǹtàbàǹtà láti donílé lórí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. operation jms lèyí ìyẹn túmọ̀ sí pé jí má sùn bọ́dún yìí ṣe ń lọ sópin break the yoke before you break the year. ẹ wá jẹ́ àǹfààní tó rọ̀ṣọ̀mù bíi forty percent discount lórí ilẹ̀ tẹ́ bára láwọn estate design bricks tó wà ní ìbàdàn ṣàgámù ìjẹ̀bú abẹ́òkúta òṣogbo Òṣogbo Èkó àti Àbújá kẹ̀sì tún gba àwọn ẹ̀bùn gbáǹkọ́ bíi rẹfrigirétọ̀ TV generator microwaves blender pressing iron àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ má sì gbàgbé pé àǹfààní free foundation five bags of cement fifty blocks àti tipa ayọ̀rìn kan tó fi mọ́ free documentation ṣì wà lórí gbogbo lẹ̀tẹ̀ bára ní design bricks. ẹ sì kú ojúlọ́nà fún estate wa tuntun tá a kó jáde bí ọmọ tuntun lákìyẹlé along Ọ̀yọ́ express road. láti jàǹfààní design bricks operation JMS lásìkò ọdún yìí pé zero nine zero three nine three seven five one one one zero àjọsọ àtàdéhùn bẹ́ẹ̀ o. ajá balẹ̀ ajá balẹ̀. ẹ káàbọ̀ padà látọjú ọjà ìròyìn ajá balẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ló ń tẹ̀ sí ọwọ́ iwájú ọ̀kan rèé o Nigerian Tribune ó gbé Daily Sun òun náà kín lẹ́yìn kí ni wọ́n ń sọ wọ́n ní ògiri ẹgbẹ́ òṣèlú APC ó ti lanu aláǹgbá sì ti rápálá ó ti wọbẹ̀ kódà àwọn ọmọ alẹ́ gan-an wọ́n ti fẹ́ máa ṣe ìdíje ta ló lè rí mi lórí ọ̀rọ̀ bí ẹgbẹ́ òṣèlú APC bó ṣe di méjì lólùlùwà ìlú Àbújá apá kejì ti fojú hàn dégedégbé tí wọ́n ní kódà àwọn ó ṣe ètò òdìbò ẹgbẹ́ láàrin ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka àtọ̀dọ̀ tàwọn lọ́dún tó ń bọ̀ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún 2022 ni wọ́n mú gẹ́gẹ́ bí ọjọ́ tí ètò òdìbò wáyé nínú apá kejì ẹgbẹ́ òṣèlú APC àmọ́ ẹnìkan sọ̀rọ̀ aṣòfin àpánù òdèdè nígbà tí ó tẹnu bọ̀rọ̀ ó ní àwọn eléyìí ń fẹ́ káwọn èèyàn mọ̀ wọn ni torí ẹ̀ làwọn náà ṣe ń sọ ọdún mọ̀ pé ẹgbẹ́ òṣèlú kan làwọn ẹgbẹ́ òṣèlú kan làwọn ẹgbẹ́ òṣèlú táwọn mọ̀ APC ọyọ kan ni àwọn tí wọ́n pera wọn ládé ya lọ kan wípé àwọn lọ wọn ni fúnra wọn tí wọ́n ya lọ ni wọ́n padà bọ̀ wá bá àwọn nínú ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC yìí kan náà ní ìpínlẹ̀ Èkìtì PDP bá sọ fún wọn pé ní tàwa o àní bá wọn kópa nínú ètò òdìbò tí wọ́n fẹ́ ṣe ní ọjọ́ àbámẹ́ta sátidé pé wọ́n fẹ́ ṣe ètò òdìbò ìjọba àbílẹ̀ ṣùgbọ́n àwọn ò ní kópa ń nítorí pé a ti mọ̀ pé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti ṣètò ẹ̀ wọ́n ti pa wọ́n ti kún àwọn tó wọ́n ni wọ́n wulẹ̀ kéde rẹ̀ ẹni tí wàá ṣe alábòjútó fún àjọ elétò òdìbò ní ìpínlẹ̀ Èkìtì tó tún jẹ́ alábòjútó fún abala òun táwọn mọ̀ nípa àwọn ṣí fèrèsé sílẹ̀ ẹgbẹ́ òṣèlú tó bá fẹ́ kópa kó wá kópa ó ní àwọn sì rí ẹgbẹ́ òṣèlú mẹ́fà ó ní pẹ̀lú ẹgbẹ́ òṣèlú APC ló fi di mẹ́fà tí PDP bá lóhùn òní kópa ń bẹ̀ àgúnlá bí wọ́n sì láwọn kópa ń bẹ̀ àgúntẹ̀tẹ̀ ní tàwọn o àwọn ti forí ọ̀fẹ́ sílẹ̀ àwọn ni wọn ò tẹ̀lé ẹ lọ sí ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune ẹ̀kúnrẹ́rẹ́ wọ́n lọ pe amọ̀ rẹ̀ sójú ewé kejìlélógún àtòjú ewé kẹtàléní ogún ìwé ìròyìn Nigerian Tribune yìí kan náà. tọ́ ẹgbẹ́ àwọn òbí àti alágbàtọ́ láwọn ilé ẹ̀kọ́ tí ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà tó wá jẹ́ ẹgbẹ́ alábùradà gbogbogbò wọn the National Parent Teachers Association of Nigeria NAPTAN àná òde yìí ni wọ́n gbéná wojú àwọn gómìnà ilẹ̀ yorùbá wọ́n ní àwọn rí ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ táwọn gómìnà àwọn ìpínlẹ̀ yorùbá tí wọ́n máa kéde ẹ̀ bíi àjàràbùkà ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ eléyìí tí ẹ máa ń kéde fáwọn ará níbí yìí àtẹ̀jáde kan ní ẹ̀mọ̀ fi síta ẹni tí í ṣe alukoro gbogbogbò National Public Relations Officer fún ẹgbẹ́ ọ̀hún dókítà Adémọ́lá Ẹ̀kúndayọ̀ ló ṣàpèjúwe free education free education policy ètò ìlànà ẹ̀kọ́ ọ̀fẹ́ ìlànà ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ìlànà ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ti àwọn gómìnà ilẹ̀ Yorùbá tí wọ́n máa kéde ẹ̀ fáwọn èèyàn wọn gẹ́gẹ́ bí ẹ̀tàn àti ayò ọlọ́pọ̀n òṣèlú tí wọ́n kàn fẹ́ fi máa gbá àwọn èèyàn mú gùn ni Ẹ̀kúndayọ̀ ní orí ahọ́n làwọn gómìnà gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ Yorùbá àwọn South West Governors orí ahọ́n ni wọ́n ti máa ń ṣe ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ bẹ́ẹ̀ bá wá rẹ́kọ́ ọ̀fẹ́ ọ̀hún hmm, gbàmú tí ọ̀ràn bà òun náà ni wọ́n ń ṣe síbẹ̀ ó ní gbà wọ́n bá sì bẹ̀rẹ̀ ìkéde àti ìpolongo rẹ̀ fáyé wọ́n ó máa fi wé ti bàbá Awólọ́wọ̀ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ irúfẹ́ ti bàbá Awólọ́wọ̀ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ irúfẹ́ ti bàbá Awólọ́wọ̀ ẹ wá gbẹ́tò ẹ̀kọ́ ọ̀fẹ́ wọn ẹgbẹ́sẹ́gbẹ́ ti bàbá Awólọ́wọ̀ kí ẹjẹ́ àfihànra wọn wò wọ́n sọ̀rọ̀ ọ ilẹ̀ mọ̀kùn èmi kàn rọra kà á mọ̀ ya gbójú lójú ìwé kẹwàá Vanguard tí mo dẹ̀ kẹ̀dẹ̀ sí kẹ̀dẹ̀ ń kà lọ́wọ́ kẹ̀dẹ̀ kẹ́ẹ́ ni wọ́n tún kọ̀ròyìn sí ń bẹ̀ ńgbà táwọn gómìnà orílẹ̀-èdè Nàìjíríà ní láyé kò sí nǹkan míì táwọn fẹ́ gbọ́ lásìkò yìí ju e, ètò iléeṣẹ́ ọlọ́pàá ti àwọn ìpínlẹ̀ òun ló lè ṣe báyìí o wọ́n sì ní káwọn èèyàn fọkàn balẹ̀ pé àwọn ò mọ̀ ṣàṣìlò agbára iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kò sọ̀rọ̀ eléyìí ń bẹ̀ ẹ jẹ́ n fún yín ní fẹ́rẹ́fẹ́ alága fún àgbáríjọpọ̀ àwọn gómìnà ní orílẹ̀-èdè nàìjíríà Nigerian Governance Forum ẹni títún ṣe gómìnà ìpínlẹ̀ èkìtì ọ̀mọ̀wé káyọ̀dé fáyẹ̀mí ti sọ̀rọ̀ lánàá lásọyán la ó ní ẹ wò ó bí àbá ti lò lànà bátà ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ state police láti máa mójútó ètò ààbò kò sọ̀rọ̀ àti pé ìta ń lò lọ́wọ́lọ́wọ́ yìí ó ti godo ìlànà òun ò mú yẹ̀sì kankan mọ́ káyọ̀dé fáyẹ̀mí ló ní ẹ wò ó gbogbo aráàlú àbí igun gbogbo tí ń bẹ ní orílẹ̀-èdè nàìjíríà ti bá ń páyà pé bí wọ́n bá padà buwọ́ lu ìlànà iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ fáwọn gómìnà sáwọn gómìnà ò ní mọ̀ sí í lò ẹ fọkàn balẹ̀ kò sọ̀rọ̀ àṣìlò nínú eléyìí o ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ o mo tún yà á ka díẹ̀ ńbẹ̀ mo yà á tètè kúrò ńbẹ̀. all right àwọn àkòrí ìròyìn kan náà tún rèé lójú ewé kejìléní ogún ìwé ìròyìn ti Nigerian Tribune wọ́n ní Yàyà Bello gómìnà ní ìpínlẹ̀ Kogi ó ti sọ̀rọ̀ ìsọ̀rọ̀ tí ó sì sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ òkè o ó ní lọ́dún 2023 bí kùrukùru ò bá bójú ọjọ́ jẹ́ tí Kristi ò sì tí ì dé òun ò díje dupò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe ń sọ ọ̀rọ̀ òun di mímọ̀ ẹni ó sọ lóko rẹ̀ òun náà ni aṣòfin sẹ́nitọ̀ Smart Adéyẹmí nígbà tó ń sọ̀rọ̀ ló kọ gómìnà náà yìí pé ìdí tó ṣe fẹ́ díje dupò ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọ̀dọ́ ìsẹ̀yìn ni wọ́n ti rí i pé àwọn nílò adíje dupò gómìnà tó jẹ́ ọ̀dọ́ tó sangun tó rí ẹ pé tó ní ìrírí tó sì lè tukọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà gbé kúrò ní èbúté òfo lọ sí èbúté ògo kí eku ó sì ké eku kẹ́yẹ ó máa ké ẹyẹ ju ti àtẹ̀yìnwá lọ wọ́n nígbà wọ́n sì wo sàkún rẹ̀ sọ́tún sósìn wọ́n rí i pé tá a bá ní tanra ẹni jẹ Yàyà Bello orí rẹ̀ wà ń bẹ̀ ọ̀dọ́ sì ni torí rẹ̀ ń ló ṣe bẹ́ẹ̀ síjọ́ pé ó ń díje dupò láti lọ di ààrẹ lọ́dún 2023 lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn èèyàn wá ní olúkálukú àwọn èèyàn náà ló ṣàn wù láti díje dupò di ààrẹ orílẹ̀‐èdè yìí wọ́n ní nínú ẹgbẹ́ òṣèlú ti APC ẹ má gbàgbé bí àwọn adíje dupò bá ń fojú hàn dé lọ́tún tó ń fojú hàn dé lẹ́sìn àgbáríjọpọ̀ ẹgbẹ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ń bẹ kó tó di pé APC ń jẹ́ APC wọ́n ní kó tó wáá di pé wọ́n dojú kan wọ́n níṣẹ́ gbàgbé pé Congress for Progressive Change CPC òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Action Congress of Nigeria ó ń bẹ́ẹ̀ ó nígbà wọn parapọ̀ tí wọ́n wá dé APC nsìn ẹ ti mọ̀ pé olúkálukú wọn náà ló mọ ọmọ tiẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń toṣọ mọ́ APC lára ló fi dòun ó ní gbogbo aṣọ tí wọ́n ń tò mọ́ lára kálukú wọn náà ló fẹ́ ládíje dupò wọ́n ní ní titi Àtíkù wọ́n nígbà tí Àtíkù náà kéde tiẹ̀ àwọn èèyàn ń sọ ọdún mọ̀ pé ṣẹ́rí Àtìkù yìí èèkàn ni o ẹni tó wáá fi ṣe adarí olùpolongo tiẹ̀ olóyè Rẹ́mọdọpẹ́ sí tó kàn ń lọ káàkiri lọ sọ́tún lọ sósìn ó ní Àtìkù Abubakar igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà òun náà fẹ́ ṣàrẹ lọ́dún 2023 ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣé wàá ń wòye o ẹ̀yin èèyàn òun ní ìpínlẹ̀ Benue Àtìkù Fúlàní ni ṣùgbọ́n Fúlàní tó yàtọ̀ ńlá Àtìkù alága ti APC ní sanfara òun náà ṣàlàyé ọ̀rọ̀ ó ní ẹgbẹ́ òṣèlú APC nǹkan ti yàtọ̀ sí tàtẹ̀yìnwá o ojú tẹ fi ń wo APC tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ sanfara kọ́ lọ́wọ́ yìí o ọdún 2023 ti ń kànkùn APC ó ti ń tún oko rẹ̀ ó ti ń tún ro bó sì ṣe ń ro ló ń gbọ̀n APC náà tún sọ̀rọ̀ láti ìpínlẹ̀ Anambra wọ́n ní ọ̀rọ̀ Soludo tó jáwé olúborí ń jó ní ìnípò gómìnà tó sì wọlé sọ lọ́jọ́ kẹfà oṣù kọkànlá ọdún tá a wà ń bẹ̀ yìí wọ́n ní wọ́n kéde rẹ̀ pé ó wọlé ni ó kúrewé ni ètò òdìbò tí ìkúregbò àwọn ń relé ẹjọ́ kò sẹ́ni tó lè dá àwọn dó pé káwọn má gbé ọ̀rọ̀ náà lọ sí ilé ẹjọ́ nítorí pé adíje dupò àwọn ń ló yẹ kó yanyan ṣùgbọ́n ètò òdìbò náà ó ti ní mọ̀kàrúrú nú á gbé lọ sílé ẹjọ́ á jọ lọ tàn yẹ́bẹ́yẹ́bẹ́ fúnra wa ẹ lọ sójú ewé kẹtàlélógún ìwé ìròyìn ti Nigerian Tribune ẹ̀kúnrẹ́rẹ́ kún bẹ́ẹ̀. still on the matter. okay. lágbo òṣèlú ọ̀rọ̀ Àtíkù ló sì ń kù bí òjò ojú ìwé kẹsàn-án punch mo ti afẹ́ mélèé o lábẹ́ àkòrí àtìkù dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ kan báyìí tí wọ́n ṣe tán láti ra tíkẹ́ẹ̀tì àti díje fún ipò ààrẹ nílẹ̀ yìí presidential nomination form tí wọ́n pé àwọn ọ̀rá fàtìkù ni ìròyìn rèé o fẹ́rẹ́fẹ́ ní mú ojú ìwé kẹsàn-án punch ni wọ́n sì kọ́ sí ẹni tí í ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà àtìkù abubakar ló ti rọ àwọn olùgbé gbogbo ìpínlẹ̀ tí ń bẹ lápá ìlà oòrùn òkè ọya north east ti orílẹ̀-èdè yìí pàápàá jùlọ ìpínlẹ̀ gombe pé kí gbogbo wọn ó dìde sí àtìmójútó ètò ààbò àti ìṣẹ́ òun òṣì eléyìí tó dojúkọ àwọn èèyàn ń bẹ tí ń ranjú mọ́ wọn bí àjọ̀nú olójú mẹ́jọ àtìkù rọ gbogbo wọn pé ẹ jẹ́ kí gbogbo wa ó fọwọ́sowọ́pọ̀ ní ìlà oòrùn àríwá nàìjíríà láti rí i pé gbogbo ohun tí ọ̀jẹ̀ àgbáyé gbádùn ká lé wọn lùgbó a sì lè ṣe bẹ́ẹ̀ bá a bá wà ní ìṣọ̀kan lápá abita wàyé Àtíkù ló sì ń sọ̀rọ̀ yẹn o bó ṣe ń sọ yẹn lọ́wọ́ ni ìròyìn gba òde kan pé àwọn ẹgbẹ́ kan wọ́n mọ̀ ti tora wọn pọ̀ tí wọ́n sì ti jẹ́jẹ́ páwọn fẹ́ ra fọ́ọ̀mù àti díje fún ipò ààrẹ presidential nomination form fún Àtíkù kó lè bá a díje dupò ààrẹ ní 2023 ńgbà tí Àtíkù ti ń sọ̀rọ̀ níbi ètò pàtàkì kan tó ní í ṣe pẹ̀lú àwọn èèyàn tí ọ̀rọ̀ yé nípa okòòwò tí wọ́n sì pe Àtíkù sí pé kó wá sọ̀rọ̀ ńbẹ̀ ó yà á mú ọ̀rọ̀ kan ó fi lẹ̀ mí lẹ́gbẹ̀ẹ́ ó ní ẹ wo bí mo ṣe ń sọ̀rọ̀ pé ká bá ṣe léṣe àti òṣì kúrò mo tún dúpẹ́ o lọ́wọ́ ẹgbẹ́ kan tí wọ́n wò mí sùn sùn sùn tí wọ́n sì pé àwọn fẹ́ ra fọ́ọ̀mù fún mi kí n díje fún ipò ààrẹ ní orílẹ̀-èdè yìí ah ẹ mọ̀ ṣe o àlàmú yín mọ̀ ṣe nìyẹn o ìpè yín ti dé etí gbọ́ mi ṣà mo sì ti gbọ́ dúngorogo ní etí mi wípé ẹ fẹ́ ra fọ́ọ̀mù fún mi kí n fi dupò ààrẹ ní orílẹ̀-èdè yìí ah ẹ wá lè bá mi sọ̀rọ̀ tí o torí pé òpè ni ní sọlá ìpè tẹ́ pè mí ìpè ayọ̀ náà lọ já sí ìmọ̀ rò ń sì fún yín lè sí ìròyìn yẹn pé okay now ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn punch fún ti òórọ̀ òní. tọ́ lórí ọ̀rọ̀ ti Evans Chukwudimeme ẹni tó jẹ́ pé ẹjọ́ rẹ̀ wà ní iwájú onídàájọ́ Olúwatóyìn Táíwò ti ilé ẹjọ́ gíga tó wà ní Ìkẹjà nílùú Èkó lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án wọ́n ní ọ̀rọ̀ Evans ibi tó dé dúró ń rèé o níwájú ilé ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ èkó tó fi àpèrè sí ìkẹjà ọjọ́ ajé monde àná ni wọ́n máa kéde ọ̀rọ̀ kan yìí pé ó ṣe ní láàánú yìí pé ńgbà wọn ò gbé Evans Evans nìkan kọ́ wọ́n gbé ńgbà náà o wọ́n gbé Evans wọ́n gbé arákùnrin kan náà tí wọ́n pè ní Joseph Emeka Chiemeka Arinse Udeme Upong wọ́n ní àwọn wọ̀nyí ni wọ́n kó ní pápá ìyáká pé ajínigbé pawó gbajúgbajà ni wọ́n ṣùgbọ́n Evans gangan ló lórí dágundágun tí wọ́n tún ní èrògbà tí wọ́n fẹ́ jí olóyè Vincent Obianodo tí í ṣe aláṣẹ iléeṣẹ́ ọkọ̀ Yongshai Gro lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n fẹ́ jí gbé àmọ́ ńgbà tí ọ̀rọ̀ wà níwájú onídàájọ́ Olúwatóyìn Táíwò ti ilé ẹjọ́ gíga ìjọba ìpínlẹ̀ Èkó tó wà lágbègbè Ìkẹjà náà ẹjọ́ yẹ kó tẹ̀ wájú lóòótọ́ àmọ́ ohun tí wọ́n padà gbọ́ látẹnu agbẹjọ́rò ọ̀kan lára àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn yìí Ogu Ogedi nìyẹn ṣàlàyé pé tọ̀ lára àwọn tí wọ́n jọ gbé wọn papọ̀ ńgbà náà yìí pé wọ́n ṣẹ̀ lórí ẹ̀sùn ìjínigbé pawó yìí Chiemeka Arinse wọ́n ní ó mí èémí àmígbẹ̀yìn àmọ́ àyẹ̀wò tí wọ́n ṣe náà ni pé ó dàbí ẹni pé nínú ẹ̀jẹ̀ rẹ̀ lágọ̀ọ́ ara rẹ̀ HIV ó ti ṣe kọ́ṣọ́ tó sì ti kó sí ní àgọ́ ara pé náà ló ṣokùnfà ikú rẹ̀ àmọ́ ní Jos wọ́n ní ohun tó ṣẹlẹ̀ ní Jos wọ́n ní ẹ fura ìfura lóògùn àgbà pánsá òsì fura lóye jáná àjà òfura làjájì bónílé ọba fura olè ní òkò àwọn tó jẹ́ láṣẹ láṣẹ ọlọ́gàá ní ọgbà ẹ̀wọ̀n ọbẹ̀ tí wọ́n ti ń tún ayé wọn rọ padà sí tọmọlúàbí wọ́n ṣe àlàyé pé àwọn tó wá kọlu ọgbà ẹ̀wọ̀n Jos yìí àwọn tó jẹ́ Fúlàní kan ni àwọn darandaran kan darandaran làwọn tó kọlu ọgbà ẹ̀wọ̀n náà wọ́n ní fún ìdílé yìí ó kúrewé ni kò ìkúregbò àtọ̀pinpin dé góńgó àwọn tọ́wọ́ bá sì bà wọn ò jò lamba níwájú òfin. látàrí owó ìdóòlà kóònù gbèsè àti ìlálàṣe tí ìjọba àpapọ̀ fún àwọn ìpínlẹ̀ kan bailout nù o hmm. àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ èkìtì wọ́n ti ń bẹ ìjọba lọ́hùn pé kí wọ́n san gbogbo àjẹmọ́nú àtowó ìfẹ̀yìntì àtàwọn owó àjẹ́lẹ̀ àti gratuities ni o àtàláwọ́nsìs ni o kí wọ́n kílíà gbogbo yànmọ̀yànmọ̀ gbèsè tó jówó òṣìṣẹ́ fẹ̀yìntì yìí àwọn ọmọ ìgbìmọ̀ òṣìṣẹ́ fẹ̀yìntì nínú ẹgbẹ́ wọn Nigeria Union of Pensioners NUP ẹkùn ti Èkìtì àná òde yìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ síjọba lẹ́kìtì pé kí wọ́n má jẹ́ kí ọ̀rọ̀ àwọn ó di kí láti ṣèyí sí Èkìtì kété o kí wọ́n dákun tètè eh, kí wọ́n lo owó tí ìjọba àpapọ̀ fún wọn bí owó dọ́là bailout láti san àjẹ́lẹ̀ ẹ̀bìtì gbèsè eléyìí tí ìjọba jí àwọn òṣìṣẹ́ tó ti fi irun dúdú ṣiṣẹ́ fẹ́ mọ̀ fi irun funfun fẹ̀yìntì jayé orí wọn àmọ́ tí wọ́n fẹ́ padà dà wọ́n lágbòdà ná ìròyìn yẹn jù bẹ́ẹ̀ lọ ṣebémi ṣẹkù fẹ́yìn kẹ́lẹ́ bá rí tiyín jẹ́ ń bẹ̀ jẹ́ tí ń jẹ́ lọ̀rọ̀ lé ayé lẹ́gbẹ̀ẹ́ mo rí ìròyìn kan láti ààfin Déjì ti Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó lọ́hùn-ún ẹni tí í ṣe alága ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ondo ọba aládé tóyìnbó aládé lùsì wọ́n ó ti kéde wípé ohun gbogbo ò lè fararọ o ní orílẹ̀-èdè wa Nàìjíríà bá a bá tètè wá ọ̀nà tí ìjọba ó fi mọ̀ ṣe ti aráàlú ń fẹ́ kábíyèsí ní àìmọ̀ ṣe ti aráàlú ń fẹ́ gan-an náà ló fa àìlẹ́mìí ìgbàgbọ́ nù ìjọba látọ̀dọ̀ aráàlú ó ní aráàlú ọ̀jẹ́ kọ̀gbẹ́rí ìjọba jẹ́ láti bí síbẹ̀ ń ló fà á tó fi jẹ́ pé bá a bá ń wòran kíkiní ọmọ lọ bẹ́ẹ̀ tí ìṣàkóso náà ò sì mọ́yán lórí táràlú náà ò sì jẹ́rìí àbílẹ̀mí ìgbàgbọ́ nù ìjọba ìṣọ̀kan orílẹ̀-èdè yìí àti ìdúródédé orílẹ̀-èdè yìí ọlọ́run mọ̀jẹ̀ ọ padà di once upon time ni hmm. ìròyìn yẹn ń pe kábíyèsí ẹnu àgbà lóbi tí í gbó ọlọ́run ọba wa ṣe o nàìjíríà ò ní dàrú ojú ìwé kẹwàá Vanguard alright ẹ jẹ́ tún lọ sí ojú ewé kínní ìwé ìròyìn ti Nigerian Tribune àwọn àkòrí kan rèé tó wà ń bẹ̀ wọ́n níbi tí àwọn ẹlẹ́kùn kan gbé ń sunkún tí wọ́n ń ṣèdárò ẹni wọn tó lọ ní ìpínlẹ̀ Benue ńlá àwọn kanajàngbọ̀n ẹ̀dá agbébọn kan sì lọ síbẹ̀ wọ́n bá tún lọ gba ẹ̀mí àwọn èèyàn mẹ́rin tí wọ́n ń kẹ́dùn ẹni tó ti lọ wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ó ti fi ìlàsà àsàláìlù ó ti fi ṣe oníṣẹ́ ikú fún àwọn agbébọn tó lọ ṣiṣẹ́ burúkú lára wọn nínú ìtàkùrọ̀gàn tó wáyé àjọ EFCC wọ́n láwọn ọmọ yáúyáú àwọn ọmọ ti bí ó sùn lógọ̀ wọ́n ní mẹ́ èyí tó ń lọ bíi ọgọ́ta nínú wọn ni wọ́n kó báyìí o sixty ń la àwọn afurasí wọn tí wọ́n kó ní pápá ìyáká ní ìpínlẹ̀ Ògùn ó sì ti wọ̀ lágodo àjọ EFCC fún ìwádìí tó jiná dénú ṣé ẹ gbàgbé màmá tí wọ́n gba ẹ̀mí rẹ̀ ní ìpínlẹ̀ Ondo lágbègbè ní ìpínlẹ̀ Ondo lágbègbè ìwọ́rọ̀ ọkà wọ́n Ni ibẹ̀ ó gbóná jejeje ibi màmá màmá tí wọ́n ní wọ́n gbé ń gbálẹ̀ lọ́wọ́ ni wọ́n gbé ni wọ́n dá ẹ̀mí màmá yìí légbodò àmọ́ ìwádìí tí wọ́n ṣe lásìkò tá a wà yìí wọ́n ní àwọn afiniṣètùtù ọ̀la ni wọ́n gba ẹ̀mí màmá náà ẹ̀kúnrẹ́rẹ́ yún ó dorí ìròyìn tó gbẹnu tán lọ́wọ́ ọ̀sán àmọ́ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè nàìjíríà ti bẹ̀bẹ̀ ààrẹ muhammadu buhari ni wọ́n sì bẹ̀ wọ́n ní ẹ dábọ̀ abádòfin tí wọ́n taare sí yín ẹ dákun ẹ wọ́n ní tẹ́ ẹ bá ti buwọ́lù kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ bí orin eléré ètò òdìbò tá a bá ń ṣe lọ́jọ́ iwájú yóò máa lọ gerege ni àmọ́ báwọn kan ṣe ń wá èmi ni gómìnà kan èmi ni gbá èmi làwo tí wọ́n lọ sọ fún ààrẹ Muhammadu Buhari pé kí wọ́n má buwọ́ lu àbádòfin náà tí ilé ìgbìmọ̀ asòfin àgbà bá padà lọ gbé wọn ní handicap tí wọ́n sì buwọ́ lu tó bí èdò òun yóò dàbí ìtìjú ni ṣùgbọ́n káwọn kí ààrẹ jọ o kí wọ́n tètè buwọ́ lù ètò òdìbò abẹ́nú tí ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan máa ṣe gbangba làṣáta ètò òdìbò tá a bá sì ti ń ṣe bí èsìn rẹ̀ bá ṣe ti ń jáde lẹ́sẹ̀kẹsẹ̀ láti máa rí lórí ẹ̀rọ ayélujára kò ní lè sí pé bóyá bòjúbòjú kan ò ní sí mbẹ̀ mọ́ ìbòjú tó yẹ ó wà á ti ka kúrò mbẹ̀ olúkálukú ó lè mọ̀ mbà ẹ̀ àwọn tó máa ń tọwọ́ bọ ọ̀rọ̀ ètò ìdìbò wọn ò ní lè máa ríro rẹ̀ ṣe mọ́ ojú ewé keje ìwé ìròyìn ti Daily Sun ni mo ti rí i. ẹ jẹ́ mi náà lọ ojú ìwé keje ìwé ìròyìn Punch tí mo sì gbá mú yìí pẹ̀lú bí aago mẹ́wàá ṣe kù pẹ́sẹ́pẹ́sẹ́ hmm. bó o ní sáà sí ní nǹkan lókè bóyá ká sáré dé ojú ọjà dídé tá a dé báyìí orin àkọrelé ni o ní ti dáadáa ojú ìwé keje ti ń ṣèkà ń bẹ̀ fún yín òun náà ni etí ààrẹ Muhammadu Buhari ti kọ epistéèlì sáwọn ará INEC pé kí wọ́n gbé mọ̀ràn wá o láti mọ̀ eh, ìlànà gbangba làṣà ta láti fi dìbò abẹ́nú hmm. direct primaries eh, direct primaries àtàwọn ìlànà míì tí wọ́n dábàá èwo ni a mú bẹ́ẹ̀ o kọ́rọ̀ mọ́ nìdí ọlọ́run ní kí n mú kan èṣù ní kèémù kan èyí tọ́lọ́hún bá ní mú ni màṣí bíbọ́dì. ajá balẹ̀ ajá balẹ̀. bómi tuntun ṣerú tẹ́jà tuntun wọnú odò lọ́tùnlọ́tùn àrà ọ̀tọ̀ ní ọjà ìgbàlódé GSM International Market Ṣèyí Mákindé máa ń ṣe bẹbẹ ẹni tó bá fẹ́ ra ṣọ́ọ̀pù níbẹ̀ tàbí o fẹ́ gba ṣọ́ọ̀pù bó ṣọ́ọ̀fìsì fún iṣẹ́ ajé rẹ ní GSM International Market ẹ tètè lọ forúkọ sílẹ̀ o. pàlúdà pàlúdà ẹlẹ́ẹ̀lẹ́ international market ti parada ó di GSM International Market lákọ̀tún fọ́ọ̀mù ti jáde o bóyá o fẹ́ ní ṣọ́ọ̀bù ọ́fíìsì o fẹ́ ra náírà tàbí o fẹ́ yálò fúngbà díẹ̀ tètè lọ gba fọ́ọ̀mù tiẹ̀ iná ọba fún wákàtí méjìlá ààyè gbọ́kọ̀sí tó tẹ́jú omi tó mọ́ gara ìjọba ìbílẹ̀ onídàgbàsókè àríwá òkè ìbàdàn pẹ̀lú àjọṣepọ̀ wabotec limited ló ń ta fọ́ọ̀mù ní t twenty three nigerian army shopping complex lẹ́yìn stanbic bank ẹlẹ́yẹlé ìbàdàn fún ẹ̀kúnrẹ́ àlàyé ẹ pé o oh eight o oh thirty four thirty four o oh one o eight àti o eight o thirty two fifty two fifty seven thirty three dsm international market lọ gba fọ́ọ̀mù tiẹ̀. Praise the Lord. Oh, hey, hey, hey, hey. àsìkò àjọyọ̀ dé ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village alọ́mọjà area nílùú ìbàdàn tún ní o orí ọdún kẹta tọdún yìí tún máa yàtọ̀ pẹ̀lú àkòrí ìbùkún sínú ògo blessing to glory ọjọ́ monday six december ọdún yìí ló máa wáyé o alẹ́ friday ten december ní praise night aago mẹ́wàá alẹ́ di àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì kẹlẹ́lẹ́ fẹ́mi sọ́là ló máa forí yìn fèrèsé ọ̀run ọjọ́ sunday twelve december lọ́jọ́ ìkórè aago mẹ́wàá àárọ̀ ló máa bẹ̀rẹ̀ ab àti túnde àpáta ló máa forí mínísítà káàkiri àgbáláyé làwọn èèyàn ti ń bọ̀ senior evangelist joshua ayọ̀délé ọ̀kẹ́ ló m máa gba gbogbo ènìyàn lálejò ẹ̀lú ẹ̀lú wọn ní o oh eight oh sixty four forty six sixteen sixty six nínú ìjọ celestial church of christ testimony parish òkè ìgbàlà ọlọ́sẹ̀ village along alámọ̀já area ìbàdàn ní ká ti jọ dúpẹ́ ọdún papọ̀. ọlọ́run ọ̀ṣọ́fà yóò mú ìbùkún wa kún sínú ògo àmín lórúkọ jésù. i welcome una come our lapo group meeting today e be like say some people they attend for the first time if today na your first time I beg introduce yourself. wakoyo yo, my name is mada adesuwa today na my first time for this meeting but i dey with lapo for benin for ten years now. daalụkwanụ my name na madam chinyere i follow my sister come beta be strong lapo member furniture sannin ku jama'a I've been hajiya aisha from kano i deal with lapo for more than 20 years even before dem become bank una welcome o for others wey dey attend this meeting for the first time make i tell una wetin lapo dey do lapo dey give loan to market women okada rider farmer trader and even civil servant dem dey help us save our money with better interest dem dey give our children scholarship dem dey even help our women get gas cooker instead of firewood wey dey spoil eye true true lapo dey do us better. lapo improving lives. omi yóò lọ ta márùn-ún olójú òní lajú ẹ̀ sílẹ̀ kíta lòbó kò wọ́ bẹ́ẹ̀ lónílù òní fẹ́ o tú èyí ló mú kí gbogbo àgbáríjọpọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ agbẹ́bọ̀ọ́ nípínlẹ̀ ọ̀yọ́ central working committee for ball drilling in ọ̀yọ́ state láti kéde fún gbogbo ẹ̀yà aráàlú àtúníbàárà wa wípé àwọn àṣàwọ̀ akọ́ṣẹ́lákọ́tì àtàwọn tí ò kọ́ rárá ti pọ̀ nílùú tí wọ́n sì ń pera wọn ní akọ́ṣẹ́mọṣẹ́ ball drillers wọ́n ti ń bà wá lórúkọ jẹ́ wọ́n sì lè dá wàhálà alẹ̀ ọlọ́mọdé àrí wàhálà alẹ̀ rírí búdí èyí central working committee ìrànlọ́wọ́ kọ́ná báyìí láti yọ àwọn kàńdá kúrò nínú ìrẹsì àwa ń fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀yin aráàlú lákòókò yìí tẹ́ ẹ bá ti rẹ nìkẹ́ni tó ń gbẹ́ bọ́ o tàbí tó fẹ́ gbẹ́ bọ́ o fún yín ẹ béèrè ìwé ìdánimọ̀ tẹ́gbẹ́ fún tàbí kẹ́ pe àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí o oh seven o oh eight eight seven o oh three seven seven eight tàbí o eight o three five seven o four o six five nígbà tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ padà a ó kéde fún yín ó sì ṣeé ṣe kí iye owó táwọn gbẹ́ bọ́ o yí padà sí ti tẹ́lẹ̀ ṣùgbọ́n o ẹ central working committee for borehole drilling in Oyo State. ajá balẹ̀ ajá balẹ̀. lára èyí tí mo sọ fún yín pé ó ṣẹ́kù tá a rì sí létí òun náà níbi tí ààrẹ Muhammadu Buhari ọ̀gágun tó ti jagun gbébọn tì tí wọ́n ti kọ epistelli sí alága àjọ elétò ìdìbò olómìnira nílẹ̀ yìí Independent National Electoral Commission ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu pé kí ó dákun bójú wo àwọn àbá tí wọ́n sọ dòfin láti ilé ìgbìmọ̀ asòfin tí wọ́n sì taari sọ́dọ̀ òun fún ìbuwọ́lù kó dòfin tán yán pé bóyá ó dúró re àbí ò dúró re àwọn nǹkan míì tí wọ́n bá fẹ́ fi kún bí ìmọ̀ràn kí àjọ INEC ó gbé mọ̀ràn wá o pàápàá èyí tí ó ń jà rìnrìn lórí ìlànà táwọn ẹgbẹ́ òṣèlú ọmọ gbàdìbò abẹ́nú ṣe ìlànà gbangba làṣà ta ni àbí ìlànà bó orí nù mi bọ̀rọ̀ wọ̀ mi ò nù mi dẹ́mọ̀ mọ́ wà. lábẹ́ rẹ̀ ìròyìn míì àjọ tí ó fún ìfẹsẹ̀múlẹ̀ agbègbè Biafra kúrò nù Nàìjíríà Indigenous People of Biafra IPOB ti sọ pé kò sí ń tọ́kàn àwọn nípa ẹnìkan eh, restructure abẹ́nìkan restructure àwọn sọ pé àwọn ń tako àtúntò orílẹ̀-èdè Nàìjíríà lórí nǹkan kan kí ló a kan eh, bàálù pẹ̀lú ọ̀nà òda kọ̀ọ̀kan àwọn o ntí ọkàn àwọn ni pé àwọn ń béèrè fún ìlànà wá wí tẹnu ẹ̀ ń tọ́ ọ bá fẹ́ kí ọ̀nà wọ́ referendum àwọn sì ń béèrè fún Biafra tí ó jẹ́ ilẹ̀ ìlérí tàwọn táwọn ń béèrè fún ni Emma Powerful lọ sọ̀rọ̀ yìí powerfully sójú ìwé ìròyìn keje ti Punch ní òórọ̀ tòní o. kádìdé ká máa lọ náà lókù ká boni ṣùhọ́à débi egbò ṣùgbọ́n wọn láwọn IPOB wọ́n ṣì ń bínú o wọ́n ní Kalu àti Nnamdi Kanu wọ́n jọ sọ àwọn àsọyípọ̀ ọ̀rọ̀ kan àwọn IPOB sì tún kéde láwọn ibì kọ̀ọ̀kan yìí pé ọ̀dà ẹ̀yin apá bí ẹ sì jókòó ńlẹ̀ náà yìí pé kí wọ́n yọ̀ǹda ọmọ àwọn tó wà nígbèkùn ní kíá mọ́sá. tọ́ lákòótán ẹ̀yin ará kí ọlọ́run sàmọ̀ forí jì àwọn oníròyìn ni lágbo aré ìdárayá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà tí ọ̀rọ̀ ò tí ì backfire akọ́nimọ̀ọ́gbà ilẹ̀ wa rọ̀ bí kẹ́kọ̀ọ́ tó rọ̀ mọ́rọ̀ lọ bí wọ́n bá gbé àwòrán rẹ̀ sẹ́yìn ìwé ìròyìn tí wọ́n fẹ́ kọ̀ kankan àwòrán rẹ̀ lẹ́rìn-ín níbi ó ti rẹ́rìn músẹ́ ni ẹ máa gbé síbẹ̀ àmọ́ ìròyìn eléyìí tí wọ́n wá kọ